أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فاردده إلينا عند حاجاتنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا حسبنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونصلي على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين إدنا الصراط المستقيم إدنا الصراط المستقيم آمين إدنا الصراط المستقيم أدعوك فلوم الحمد لله أدعوك فلوم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين pẹ̀lú àánú ọlọ́run àti ògo rẹ̀ bílẹ̀ bá súlé ní àwẹ̀ alisa kadhali bala wẹrẹ wẹrẹ le wẹrẹ náà ni àwọn eléyìí tún ó tún ta lọ nìyí kọbalikiola kó jẹ kí ẹ̀mí wa rẹ̀yìn rẹ̀ àmín àkíyọ àpẹbọ rẹ pé kí wọn máa wọlé o Ọlọ́run o jẹ kí ẹ̀mí wa ó gúnlẹ̀ o àmín náà máa ṣe lè láṣẹ mọ́ fún wa àmín ọlọ́njà sọ pẹ̀ láyé àmín láyé láàyè lórí àlékún ẹ̀sìn àlékún mọ̀ àlékún bẹ̀rù ọlọ́run la hawla wala quwata illa billah ah, ní àná àyà ọgbọ̀n ó lé márùn la kà àmọ́ tó yẹ pé a lè tu tán àwọn àlàyé táwọn afá sọ lórí àlè tuntun aya wa inkana a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa inkana kabura alayka ihraduhum فإن استطعت أن تبتغي النفقة في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو سألوا لجمعه على الأولى فلتكنن من الجاهلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين Aya yìí ń sọ fún ayé pé àyímà ìwà Oh, ìrọ̀dùn ìmọ̀ ọ̀fọ́ ìmọ̀ gbàtiẹ́ ìmọ̀ ṣe bó o ṣe fẹ́ kí wọ́n ṣe lórí ẹ̀sìn àìmọ̀ tí bá ní ọ lára tó bá tóbi fún ọ tó bá lágbára kọ bá wọn mú àyà wá nínú ilẹ̀ àbí kò sì lọ mú wá ń sánmà fún wọn ebe mi ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ òun lọ́lọ́run tó ń da wọn tó ń bá fẹ́ ọ̀nà fún wọn ni òun bá pa wọn pọ̀ lójú ọ̀nà nípàdé ilé ìwà nábì máa mà ṣe bí ẹni tí kò ké sára atúlànà pé ìjà ìlí náà jà áhàlà bẹ̀yẹn kì í ṣe àìmọ̀ ti mọ́ o ìyẹn ni pé má ṣe bí ẹni tí ò mara èmi máa ní èmi ọlọ́run máa ní ah, tí bá máa fẹ́ mọ̀nà fún yàn máa ní kọ̀mọ̀kan tó bá wọn kọ̀mọ̀sítọ́ kan tó bá wọn jíṣẹ́ ń tiẹ́ o èmi mọ̀ mẹ́ni tí ó mọ̀nà èmi mọ̀ ní tí ó ní mọ̀nà kọ́balíkọ́ ọ̀dà òsì alẹ́ ní tí ó mọ̀nà. nínú àlàyé táwọn afa wa ṣe lórí ẹ̀ bàbá wa ọ̀sẹ̀ mi rọ̀ ìmọ̀ wùlọ́ wọn ní anali insana yambagilahu anlaya una alẹ́ iradu nas àṣepé àwọn èèyàn àwa náà ààrẹ kọ̀ọ̀kọ́ mbẹ̀ kò yẹ kí àwọn èèyàn tí bá ń sẹ́rí pò lójú ọ̀nà kò yẹ kó mọ̀ lápá lára wa kò yẹ kó mọ̀ lápá kọ́kọ́ gbéyàwó sílé kíyàwó yìí mọ̀ máa sọ lọ́hùn kọ́mọ́dé lápá lára rẹ̀ ẹgbẹ́ ẹ̀yìn bá ń lọ́mọ ń gbó kírun bí ò kírun lọ́mọ ń sọ fún tòun àyè séèyàn gidi báwọn ó yẹ kó lápá lára rẹ̀ ó yẹ kọ́ má rọrùn fún ọ kọ́ má rọ̀ fún ọ pé àwọn ará ilé rẹ̀ ò sin lọ́hùn ah, kí ló dé tí ọmọ wa wòran bá ń tẹ́ pé ẹ̀tọ́ rẹ ni wọ́n bá fi dùn ọ bá ń ṣe bó ṣe sọmọ náà nìyẹn so àwọn afa ní bali yakunu kabira kabira nfi nafsi ntọ́ yẹ kọ́ jẹ́ni kó tóbi lórí ẹ̀mí yàn kó tóbi lórí ẹ̀mí yàn pé a ah, ah, ẹni tí ó ṣètò ọlọ́run yìí ká máa fojú yẹpẹrẹ wò ó lakin la ta'assuba lima huwa alayhi àmọ́ o ká sọ sí o ẹ mọ́ sí ta'assubu o ẹ mọ́ sí ta'assubu o àyìn sọ́ọ̀dì báà ẹ má ṣe ta aso ẹ má ẹ má di ọ̀rọ̀ tún le jù ẹ má tún di ọ̀rọ̀ le jù tí kì bá ṣe pẹ́ nìyẹn ò sojúṣe rẹ̀ kò wá ṣe tóbi tí ẹ kó ṣe ìyún kẹwàá sọ di wàhálà má lọ́wọ́ o kó wà ní wọ́n tún wọ́n sí kọjá torí kọjá pé orí ojú ọ̀nà lèèyàn ń pè wọ́n sí. baba ní ìdára ayinamọ́sálá رجلا عالما عابدا كريما لكن في الاسماء والصفات على غير ما يرى tabari ẹnìkan arárakùnrin kan ojú ní mímọ́ ó sì ń sin lọ́hùn déédéé ṣùgbọ́n nínú orúkọ orúkọ tí ń jẹ́ orúkọ gbangba ní orúkọ orúkọ ńlá gbangba ní ìròyìn gbangba ní òní bóyá lábùjúwe bóyá nìmọ̀mú àgbà níbì kan olàfà àgbà níbì kan àmọ́ ntí àwa lérò kó ṣe tó kò wá ṣe tó bẹ́ẹ̀ ìyẹn ni pé ipò máa ń pè yàn ṣiṣẹ́ jura wọn lọ ní ìsìn bẹ́ẹ̀ bá sálá ìwé láwà ní sórí ìsìn bẹ́yìn kan ò ṣe wé ẹ̀ dáràn kò sì pé bóyá wàtá wí wá pọ̀ ní ládájú yìí lọ àmọ́ kẹ́ni wá wé láwà ní títì kó tún máa fi sìsì sóbìnrin àbí kéèyàn wé láwà ní sórí kó wá tún bóbìnrin sẹ́gbẹ̀ẹ́ títì tó sì kọ́ síwájú pé àǹtí rẹ ni o ẹ̀gbọ́n rẹ ni o àbúrò rẹ ni o ìyàwó rẹ ni o tọ́ ọ̀kọ́ síwájú ọ̀ta kò ó so pé ìmúra tó múra yẹn ìmúra ẹ̀sìn yẹn ti pọ̀ jù kọ́ wa tó jù sẹ̀sẹ̀ lọ nítorí wọn táwọn ọmọ tí wọn máa wọ̀ sí títí òní dáa bẹ́yẹn àmọ́ bẹ́yẹn ọba nírun gbọ̀n tẹ́gbẹ́ nínú gbọ́n rẹ̀ ò tí ì máa hù ní kì í pé bá ń fa so ó tún wá wá fìlà ó tún wá tì kò tó rí fìlà nígbèsí ayé láti dé kò sì dáràn àmọ́ ìmúra rẹ̀ ni ò pé kò sí sẹ́lẹ̀yìn ò lè ṣe bá fọ́ kọ́yàn títì kọ́mọ jọ lọ sọ ọ ti dá báwọn torí pé òun ló pọn rẹ̀ náà lè mọ sẹ́mà pé bàbá ń lọ ilé àná wa bá a ṣe múra ọ̀tọ̀ ni tàbá fẹ́ jọ́sìn fọlọ́ náà ó yẹ bí ó yẹ ká rò mọ́ yìí pé jẹ́ kí n pé wọ́n sọ pé láwà ní jẹ́ kí ládá ó pọ̀ sí fọ́run o àmọ́ ó ká pé ni o léjọ́ yẹ pé ó sì yẹ ká máa sọ ó yẹ ká máa sọ yẹn náà torí pé ọ̀jẹ́ lọ wájú èèyàn pàtàkì sí ọ jákujàku báwọn kan ní gómìnà ń pè yín nísìn ìtẹ́lẹ̀ àpótí rẹ lọ́wọ́ lọ bí ò ní yọ ya wọ́n ní kabayiwọ ẹni báyìí ọ̀rọ̀ yẹ kó ṣèkì wá ó yẹ ká pèsè àkèsí ká mọ̀ máa lo ìmọ̀ ní òkú ìmọ̀ ní ń yẹn wa idha nadhanna ilé ibi ayni lakọ́dàr rahimunao àlàyé tí bàbá fẹ́ ṣe yìí mo fẹ́ ká gbọ́ dáadáa kọ́lọ̀ ń jẹ́ kí n rí wíkẹ́ fi gbọ́ yé bàbá níta bá rẹ́ni tó kù díẹ̀ káàtó fún patọ́ lọ́hùn tá a bá fojú kádàrá wò á sànú ẹ̀ ìpè á ah, wọ́n ṣe akọ́ntì ọ̀dà fún ọ báyìí ha ah, ọmọ rẹ̀ ga o torí pé ntí wọ́n fẹ́ jẹ́ ká gbọ́ yé ń sìn ní wípé gbogbo rẹ̀ lábẹ́ kádàrá ni ẹnìkan sin lọ́run dáadáa bó ti yẹ kó sin àkọọ́lẹ̀ ni ẹnìkan ò ṣe bó ti yẹ kó ṣe àkọọ́lẹ̀ ni mo fi wá pé ká gbọ́ láàyè ẹbẹ̀ yẹn dáadáa tó pé àwa èèyàn ní ìsìn kínní yìí máa ń sọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn ń sìn àwa ní mọ lílo ìkọ̀ọ̀kan rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tábà ní káfojú wẹ́ntọ́ yẹ kó ṣe nǹkan kan kọ̀ wá ṣe lábàlá tọ́lọ́hún àyìnlò lè kọ́dà abáfojú kádàrá wò àánú rẹ̀ yẹ kó gbé wa bí ẹni tó kẹsẹ̀ bọ́ ọ̀pálámbá náà ni bí ẹni tí ọkọ̀ gbá náà ni so àkọ́kọ́ sáàdó ẹ̀ na pé àkọọ́lẹ̀ ló jẹ́ kíkíní yẹn ó ṣẹlẹ̀ sí i àìbẹ́ẹ̀kọ́ wàkúlí náà bàbá aláṣọ pé subhanallah kẹfà yakunu hadha rajul fadila ala aqidati gari salima a sọ pé ah

àwọn àwọn àwọn olùbẹ̀sìnjẹ́ tí wọ́n ń gbọ́nà ẹ̀bùrú ẹ̀ńbọ̀dà mọ̀jẹ̀ mọ̀ gbẹ́kọ̀ lórí yìí tí mo wà. ní kó má ní pé ẹ̀yìn tí ó ń tẹ̀sán tó mọ́lẹ̀ pẹ̀lú kéwì yìí ah ah subhanallah a sì subhanallah fún tọ̀hún. ẹ̀yin lẹ́tọ́ ẹ̀yin bẹ́sẹ̀ mọ̀ kéwì tó yìí lẹ́tọ́ ń rọ orí eku orí ẹyẹ lẹ́tọ́ ń ṣe ẹ̀yin ẹ̀tún pa ẹ̀ ń pa wọ́dà ah wọn lọ yẹ ká ṣe subhanallah fún irú ẹni bẹ́ẹ̀ yẹ ká wá wò yí Akida rẹ̀ yóò dáa torí pé lè anáwó màrúmù báwọn màrúmù ní báwọn yẹ kásá rẹ pé kò lẹ́tọ̀ọ́ nú orí ọlọ́run báwọn wọ́n ṣe ẹ̀san rẹ̀ léèwọ̀ fún báwọn. lakin ìdánadánà ilé ìbí àyìn sáré àmọ́ tá a bá fojú ẹ̀sìn wò ó tá a bá ní ká fojú ojú sẹ̀ríà wò ó fàyínà náà nùjà dìlù àjàdára rẹ o àjàdára rẹ o àbàfà o bàbá ń tẹ̀sí yóò dá o sẹgbọ àti yin yín yin sànú yín yin sànú yín pé Ọlọ́run ti akọ ní ti ọdà bá ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wàá wáyé ọdà wọn máa fi ti yín kọ sí àmì ọmọ rí yín wọn pa àwọn àfààní ṣe báyìí fúnni eléyìí wọn ní àbàfà fàyìn rọjà ilẹ̀ hàk tó bá yẹ pé tètè padà sí rí òdodo tí ò jiyàn púpọ̀ mọ́ fàázàlì mọ̀tòló ntànfẹ́ náà ni ọ̀pọ̀ àkọ́kọ́ àdáná ni àní kankan gbàdúgbò padà lọ ìní ìfàtọ́ tí ọ̀rọ̀ máa fi le tí wọ́n bá di pé ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ ẹ̀sìn pé ọ̀rọ̀ ẹ̀sìn tí máa fi ọmọ fẹ́ máa fojú wò pé àbí asalẹ̀ ti ń sọ̀rọ̀ rárá kì í sasa ebi e, ebi tó bá de bá dọ̀ gangan nǹkan mi ebi ṣe dáadáa ẹ gbọ́dọ̀ gbọ́mọdúàbí débi ẹ̀sìn ní máa ń sọ o a gbọ́dọ̀ gbọ́mọdúàbí débi ẹ̀sìn pé a ọlọ́mọdúàbí ni òjò sọ̀rọ̀ ẹ̀yàn sọ̀rọ̀ ni ẹ̀kọ́ ni ẹ̀kan fi sọ́dé ẹ má bùyàn àmọ́ ẹ̀fẹ̀ kọ́ sọ pé kíní yìí ò dáa ẹ̀dẹ̀ fún anídẹ̀lí lórí ẹ̀ tẹ́bá lọ́dà ìyẹn ò dìjà bí má dẹ̀ aṣọ dìjà kó má bàa sọ̀rọ̀ táwọn bá sọ dìjà ìwọ ọ̀jà ń tiẹ̀ táwọn bá sọ dìjà kò sí tó burú ń bẹ̀ èmi ò bá yín jà àmọ́ tẹ́ bá pé ẹ bá gbé ń jà tẹ́ pé jà lè bá fẹ́ ẹ máa jà lọ ìyẹn ò kàn mí màá tún tún sọ mo sọ lónìí nìyẹn màá tún sọ mi ẹ má gbé ní tí ọ̀dà dé bí pàpà jùlọ láàyè tẹ ẹjọ́ ní ẹjọ́ láàyè ní ẹjọ́ ní ilé ní ọwọ́ gbé ntí ọ̀dà wọ ọbẹ̀ láyé mi nígbà ẹ̀mọ́gbé níbí ẹ̀yìn ṣebí ní ẹ̀yẹ bí ọ̀nà bò náà bẹ́ẹ̀ ni wọ́n bí yín bí wọ́n bẹ́ẹ̀ mìíràn bí mi wà nígbà kẹ́ gbé ntí ọ̀dà wọ bí because tí wàhálà rẹ̀ bá dé kò ní ma lórí ẹ̀yìn nìkan ẹ̀ lè gbé wàhálà ìjọba táwa lábẹ́ rẹ̀ kẹfẹ́ gbé wọlé ńsìn kí wọ́n mọ̀ pé ẹ̀yìn nìkan lẹ́ mọ̀ ń pa ẹ̀ kẹ́ máa fẹ́ ká sọ pé tó gbàjọ ní ilé ni pé pọ́lọ́pàá bá dé sẹ́yìn nìkan wọ́n mú bẹ́ yẹn ah, à nígbà yẹn o láì fi kéwu tán ká gọ̀ àwọn kí àwọn àwọn kú síbẹ̀ àbí wọlé sí máa ń wí àìwí bẹ́ẹ̀ àkú bẹ́ẹ̀ ọ̀ sọ̀rọ̀ yorùbá ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀ yóò rí ibú nínà tó bá sọ̀rọ̀ lẹ́nìí tẹ́jọ́ dàrú tọ́lagídí fine ntòsẹ́ ti ṣiṣẹ́ lọ́la a ama bẹ̀rù ẹgẹ́ bí ọmọ nìyà ẹgẹ́ bí ọmọ sẹ̀dá ọmọ nìyà yóò ma ma o lè lagidi lórí jẹjọ jẹjọ tọ́ta kó yẹn o kọ́ńtà gidi. bọ̀sùkò lè máa kọ̀ntínì lọ́bẹ̀ yẹn àṣẹ ọlọ́ọ̀ni kìíní yẹn ẹ̀yẹ wọ àwọn èèyàn tí wọ́n bá máa ń tí wọ́n máa ń ṣe tí wọ́n bá máa ń ti háyàwó tiẹ̀ kò dẹ̀ máa tún wo ojú omi olómi ládùúgbò rẹ̀ ẹ màmá yẹn sì borí bẹ́ẹ̀ ṣe ṣe yí ọ̀dà kò sí máa wòyá oníyà lójú o ọkọ̀ ojú ẹgbẹ́ kan ni o àbí ẹni tọ́jú obìnrin náà tí ó ní ọjà lára ọ̀fẹ́ bá sọ̀rọ̀ ó bójú ẹ̀ka pé ìyá alágbájá àbẹ́sẹ̀sẹ̀ yóò dà lẹ́sìn gbogbo ẹ̀ báyìí à kíní ọkọ̀ yìí lẹ̀ sí ìta yìí ẹsẹ̀ abó báyìí èyàn wa máa sọ fún aládùúgbò rẹ̀ ẹ̀ẹ́rì pé tí wọ́n ti ń bọ̀ ni wọ́n máa kára lẹ̀ àfàǹbọ̀ àfàǹbọ̀ àfàǹbọ̀ àfàǹbọ̀ kò dáa kí ká àfà mọ́ gidi máa bọ̀ káwọn èèyàn máa ṣe ti ọ̀dà kán mọ́ mìíràn ah, ah. bó ni wọ́n ṣe ń mú gbó tí wọ́n rí ọ̀gá ọlọ́pàá pẹ̀lú aṣọ ọlọ́pàá tí wọ́n máa tún mú gbó lọ yóò sọ gbó yóò fi sáyẹn sọ gbó yẹn dùnú ni yóò sì máa jogún sá lọ. àfi tọ́lọ́kọ̀ àwọn àtẹ̀bàjá dùn tó bá gbàgbọ́ lè kú. ẹ wá máa ń tí máa ń bí tíyẹn bá jẹ́ ń tọ́ dẹ̀ ẹ́ lẹ̀ tó bá wọn tọ́yẹ́ pé èèyàn ń ṣèbàjẹ́ kò lè kọ̀ fún wọn irú ẹni bẹ́ẹ̀ yẹn àjànú bú ò lè sá fún àjànú bú sì máa ń sá fáwọn èèyàn ọlọ́run yóò máa họ́ dànù ni ìbẹ̀rù ìpayà ọlọ́run ò ní máa jù sí ẹ̀mí àwọn èèyàn sí látara rẹ̀ sí àwọn èèyàn ò ní máa bẹ̀rù ẹ̀ wọn ní kódà wọn ní pé àbá àti ẹni wọ̀nyí gbàrẹ́ sọ̀njọ́ ẹ̀rí nǹkan bí wọ́n sọ pé ah, àfa ń bọ̀ wọ́n sọ pé sáfà àbáfà àbọ̀ náà pèlè dáàfà àìmọ̀ ṣe dáwà nìyẹn ìdí dáwà máa ń kó báyàn nìyẹn yóò yẹ pẹlẹ dénú ilé rẹ̀ yóò pè ọmọ rẹ̀ wọ́n pé wọ́n ń pè ọ́ kì í ta ní kẹsẹ̀ ìrìnàjò ló ń bọ̀ nàám nàám lẹ́yìn tí wọ́n ṣe ti ṣe lọ ọmọ ẹnìyẹn o yàwó ẹ̀ ó yẹ pẹrẹ lọ yóò yẹ pẹrẹ lọ yàwó ẹ̀ toroko ní kí torí pé kí ni kò mọ̀ sí dáwà ẹ̀rí gan àmọ́ kíní kan bẹ lábẹ́ rẹ̀ náà tá a sọ ma ntí ìgé dáwà náà rọrùn ṣíṣe ni àwọn ni ma Yomfik yamur aw ya man yamur yunfik gosi bí ẹgbẹgbẹ tẹ ẹgbẹgbẹ sẹni tí wọn jẹ wàá buhu ni bẹ́ẹ̀ ti ṣáájú ọlọ bẹ́ẹ̀ ti kàn yín ọlọ man yamur yunfik bàmá yunfik yamur ẹni bá fẹ́ pàṣẹ yóò náwó ẹni bá fẹ́ pàṣẹ ọ̀rọ̀ tó fẹ́ kó múlẹ̀ yóò náwó tàbí káwọn pé ẹni tí bá ti náwó yóò lè pàṣẹ àṣẹ rẹ̀ ó mọ́lẹ̀ ẹni tí ò lójúṣe ti ń ṣe kò ní lè fẹ́ ṣe dá wa ó ní àáfà bí màálímù sí ló pè ní pé ó wù mọ borí bọ́tí òun ò ní kéèpù búyà kéèpù búyà yà rẹ̀ èlò wọn ta kéèpù ó lè tó tó ń láìkì. Like seven hundred naira ni pàjọ ẹ̀ dé gba one thousand ọ̀sà wọ̀kọ̀ débẹ̀ sẹ́mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yẹn ńjọ bá ṣèṣì rí ọ tí o lo kéèbù yóò fẹ́ wọlé tùgbé ọ̀nà àròjàre ti díhùn ó lè jẹ́ pé òótọ́ nílẹ̀ ń sọ pé ó fẹ́ lòun tó tọ́ bọ̀ tí kò sàgbára bó ṣe kéré lójú yẹn lọ́dọ̀ tiẹ̀ ó lè mọ́ kéré ẹ̀rí bó ṣe alọ́ nìyẹn bẹ́ẹ̀ wọ́n ní oyè kọ́rọ̀ ọlọ́run bó ṣe kánàbì láàrùn tí ọlọ́run ṣe tó wá ń bá wí pé hàn má jẹ bẹ́ẹ̀ lọ yẹ kó mọ káwa náà la ọlọ́run kò bá wí kò bá wí èyí tí a lè pè ní bàwí ni kò yẹ pé ntọ́lọ́run náà kò ṣe ẹ mọ̀ yí pé tá a bá rà bá rà ń sẹ́ a máa lògójú ń gbà mí fọmọ àkọlọ́ ń lògójú ọlọ́run ká ń sọ o lọ́dọ̀ tàdé là ń sọ o àwọn náà láti kọ́ ọlọ́run yìí kọ́ lọ sàn ọmọ tó ṣe ń tẹ́ ọ̀dà ń dì lòun á sàn ní sàkúsàn làkàyè ó sì nà tó bá tààràn ibò náà lẹni ẹ yẹn ọsàn bẹ́ẹ̀ bó ṣe san nínú yẹn dùn kọmọ san ni ìbá bí yẹn nù Ọlọ́run tó ń fi yín ànábì náà ni pé ó kú sẹ ọjàrà má sẹ ẹẹ wọn ní tábàwá bá ti tábàwá bá wíjọ bá gbọ́ wọn ní fàyínà náà ná fọ kàmá kọ́ọ̀là kàmá kọ́ọ̀là sáfìrí rahimahullah wọ́n ní níta wàá ṣe fún rẹ níbẹ̀ yẹn tí ò bá gbọ́ ntí sáàfì yìí ni a ṣe láwàá ṣe fún kí n sáàfì ni a ṣe bàbá ní òkì mi fi áàlìlì kẹlà anyudirabu bijarid wanaal wayutọfa bi nfi asaayir wayukọl adha jasa uma tarakali kitaaba wa sunna ẹ̀rí wa akibala ala ilimile kẹlam baba ní ìdájọ́ tèmi tẹ́ ẹ bá bi mí pé kí ni ká ṣe fáwọn àwọn alikẹlam ntẹ́mi ọ̀sọ̀ ni pé ẹ̀jẹ̀ wa pankẹ́rẹ́ tó bá dà jarik pankẹ́rẹ́ wọnìyàn ẹ̀ ń tí ọ̀ wá pankẹ́rẹ́ ẹ̀ wúyọ bàtà lẹ́sẹ̀ anyi dorabu ẹ̀ mọ̀ wá kóbo wọn wàyùtọ́fù bìín fìlẹ̀ àṣàìr ẹ̀tún a máa mú wọn káàkiri agboolé gbogbo agboolé ẹ máa nà wọn ẹ máa wí pé ilé ilẹ̀ ń tó gbé tíra ọlọ́njú lẹ̀ ó yẹ kó máa ka Quran ó yẹ kó máa ka díìsì kọ̀ wá kà ọ wá gbajúmọ́ ilimu alili kẹlam ilimi kẹlam lọ gbajúmọ́ ìyẹn ni pé kọ̀kọ́júmọ́ nǹkan rí ọ̀rọ̀ dáradára báìbù ni wá ń kà ẹ máa ń ka báìbù ń jẹ́ ní àṣẹ fún un. àwọn alùkẹ́lám ọ̀rọ̀ tí wọ́n odidi ọ̀rọ̀ ni ìyẹn à ní àwọn tí wọ́n sera wọn ní falsafa mùsùlùmí irú ìtàwọn àwọn ti yẹ̀wúdí ń ṣe tí wọ́n ṣe ṣe ṣe tí wọ́n fi du adébí gbé kọ̀ọ̀sọ̀ lọ́hùn tí wọ́n ní ká máa wádìí ọ̀rọ̀ ntí ọ̀jàngbé dúró yìí kí ló mo dúró igi tó wù kí ló mo wù ńgbàtà gbẹ́gbẹ́ lójú ó wù àbí bájọ bá gbìn kò ní wù fine àṣepé iṣẹ́ àgbẹ̀ nìyẹn kì í ṣiṣẹ́ ọlọ́run àní wọ́n wá fi ìdí kókò wọ́n máa ń gbé ọ̀rọ̀ lórí làákàyè ntí làákàyè bá sọ fún wọn lórí ẹ̀sìn ni wọ́n gbàgbọ́ wọn ò fẹ́ mọ tí kíni kwani sọ kí làdísì sọ wọn ò fẹ́ mọ yẹn tí làákàyè bá sọ fún wọn pé ntí kwani sọ dáa wọn gbàgbọ́ dáa tọ́ba pé ntí làákà yìí sọ fún wa ni pé kò sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n yí dànù yàwọn fẹ́ yí ọ̀rọ̀ dànù rèé inú kí wọ́n yí ọ̀rọ̀ lọ́n sódì tàbí kí wọ́n rí àdìsọ yìí kí wọ́n níkọ̀ lẹ́sẹ̀ lẹ̀ nígbà wo ni o nígbà tí wọ́n ti bá àkídà tiwọn mu orí làákà yìí ni wọ́n gbọ́rọ̀ lé lórí àwọn ní àbá ní àwòsùn ṣèkan lórí Islam àwọn ni wọ́n ní pé ní wọ́n máa ń wòye pé eléyìí náà lè da orújọ Sunday yẹn tí yẹn bá ń kó àwọn èèyàn jọjọ yẹn tó dẹ̀ ń ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan kò ní jẹ́ kí àwọn èèyàn ráyè lọ sí source ṣàpèlà káyìí wa ó sọ fún ansin pé ìyẹn dà ẹ̀rí gan kí ni anabi sọ lórí ọ̀rọ̀ kò sí tọ́ka wọn wọ́n sọ fún yín pé anabi lu làákàyè tiẹ̀ ni ẹ̀yin náà ní làákàyè tẹ̀ lè lò ẹ máa wá bàdé bẹ̀yẹn tẹ́ pé ìwé jakujaku ní báńkà kiri bàbá ní ẹ nà ẹ fi sẹ̀sìn yẹn pé ń bá ń ṣe ń tí ọ̀dà nú ẹ̀sìn bá ń tà máa ń ṣe fún wọn nìyẹn bàbá ńlá pèjúwe rọ́jù ló ń sá ní sàdá rọ́jù ní sá ní sàná wọ́n wà mí àlíyàtìlẹ̀ káwọ́m wà mí àárẹ̀ kọ́ ẹ̀ arákùnrin kẹrin ó sì sìnà arákùnrin kẹrin ipò pàtàkì lọ́wà wàmìnì àlì ẹ̀kọ́ ẹ̀ nú ẹni lọ́wà mi kọ́ jẹ́ àfa tí wọ́n ti wòye pé ah, àwọn àfa à ah, wọ́n kẹsẹ̀ ń tẹ̀ ọ̀dà sẹ́yìn bẹ́ẹ̀ ń tí ọba mọ kí ó bá ṣe ẹsẹ̀ aráyé ọmọ pẹ́sẹ̀ ni but ojú tí wọ́n fi wò ó yàtọ̀ síkà àfa ọ̀sẹ̀sẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ní ìlànà ìlànà ilẹ̀ ibi àìlẹ̀ kọ́dàrí tábà fojú kádàrá wò pé wọ́n kọ́ mọ ni báwọn bá kọ́ mọ kò ní í ṣe raimunahu wọ́rọ̀ kakinalahu á sànú ẹ̀ á sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún un pé káyífà yẹ sọ̀rọ̀ sí ná mẹ́ni àdá ó jẹ́ pọ́dọ̀ ilé ní sìnà àti ẹ̀gbọ́ pé sìnà ò dáa ó ṣe pé léèlú tó wá ṣe sìnà ìyìn àfáà tàbẹ́yìn tẹ̀ ń bẹ láwùjọ àwọn ẹni rèé tẹ́pẹ́ tí wọ́n ti máa ṣe ríyàn ń bẹ̀ wọ́n gbà pé ah, ah àwọn àwọn àwọn àwọn làrí ọlọ́run nìyẹn kọ̀bálẹ́jọ́lá kọ́mọ̀jà agbọmọ kí ọ̀ràn kọ́mọ̀jà agba abaníṣẹ́jẹ́ ọmọ tí wọ́n bá rí àfa ara yóò fún lọ́wọ́ ó fún ọ lọ́wọ́ tí wọ́n bá rí ọmọ kéwú wọ́n fún ọ lọ́wọ́ tí wọ́n bá rí ìyàwó àfa wọ́n fún lọ́wọ́ kọ́ jẹ́ pé ẹni tí wọ́n ń fún lọ́wọ́ yìí ló wá lọ ṣe tí wọ́n sọ pé ah, ah, tí ẹ lọ hàn ní tí wọ́n ń ṣe nù wọ́n bá máa ṣe òun àṣẹ yẹn tí ẹ hàn ní tí àṣìrẹ́ bí ẹbí míàfi míà dáwọn tí ń sọ̀rọ̀ yẹn ńgbà tí irun tí wọ́n sọ ń bẹ́ ń bò mí tí wọ́n jọ ń forí ibú sayọ̀ ń bò mí báwọn tí wọ́n sì ń bẹ lọ́hùn tí wọ́n sì ń pa mọ́ra kò kù sẹ́ni tí. yorùbá ní àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá wọn lè má lóun ọmọ ọ̀rọ̀ pa ẹkọ tó purọ́ mi ètò sọ náà irọ́ ló pa ìmọ̀ ọ̀rọ̀ ètò ẹsọ náà irọ́ ni ọsẹ mọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ pé kí wọn bùn nǹkan kó mi kakó pé wọn ò mú kó tani ọmọ yẹn ẹsẹ ni pé èmi mọ̀ kálukú ní ń pa ìwọ orí ibú ní ń pa mọ́ra kò sẹ́ni tí ìwọ orí ibú ẹ̀ máa ranjú ní ń fún èso ara rẹ̀ pé mọ́kòrí ibú bá mi mọ́kò bá mi mọ́jẹ̀ ń jábọ́ ńgbọ́ mélòó fi jábọ́ fi ń gòkè lọ́pọ̀ ọ̀pẹ́ ẹ̀ ń bá máa wí nísìnyí kó lọ ń da fẹ́ lọ kọ́ máa wo yaago tó bẹ̀rẹ̀ gígùn rẹ̀ iye ìṣẹ́jú tó yẹ gun lóòkì kọ́ máa wo kọ́ afẹ́ nìkan pé ẹ máa bọ́ òun wo òun fẹ́ jábọ́ o ẹ máa wo tòkàtí òun fi délẹ̀ o. tó bá dọ̀sẹ̀ jùmọ̀ ẹ̀dógún lókè ẹ jọ̀mọ́ olóòlò tó bá àmọ́ ìlú tí ó fi tí ó fi di kalẹ̀ la. ìjábọ̀ ò pẹ́ ẹ̀ sẹ́jú kan ni ó dé lẹ́ nígbà mélòó nígbà tí ó gẹ̀ẹ́jú bá náà lọ sẹ́jú kan náà ni ọlọ́run kú sẹ́ ṣe bí onídìí ìṣẹ́jú kan ní kíní òyìnbó yóò yìnbó tí ó yìnbó lọ kò lè tó pàǹtí èdè lẹ̀. ebi rẹ̀ fẹ́ ń bọ̀ díẹ̀ díẹ̀ ebi fúrúrú gbà á lẹ̀ ni. gígòkè ló pẹ́ gígábọ̀ ò pẹ́ iṣẹ́ ẹgbẹ̀rún ọdún ó lè bàjẹ́ ìṣẹ́jú kan ńgbà mélòó bí ṣe ń ṣẹ́jú rẹ̀ sí ọ̀tọ́ pé kò kankan mi ò wọ̀ ọmọdé obi olóbìnrin lọ tí ẹ fẹ́ bàjẹ́ nìyẹn kò ń sì kò ń ojú àpọ̀ ń dẹ́n jojú ara ọ̀rọ̀ àná nìyẹn ojú àpọ̀ ò lè jojú ara mọ́ ibi abá fi paláyé ò ní jojú mọ́ ẹni tó ẹni tó rọ́ọ̀lù rọ̀kúrọ̀ wọn ò ní amọ̀nà rẹ̀ bí èèyàn gidi mọ́ láyé ọ̀rọ̀lù rọ̀kúrọ̀ ẹ̀ ọ́ sèṣì ni èṣù ni fine àwọn fọ́n sẹ̀ríà wọ́n ní ẹ má fi irú nǹkan bá ń ẹ ẹ má gbàgbọ́ o ó ti túbà àmọ́ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ mọ́ lórí irú ẹ̀ṣẹ̀ láyé òun kí o tún jẹ́rìí pé ẹnìkan ò tún serú kínní ńlá ikẹ́ gbàgbọ́ ẹ lọ ka sẹ̀ríà dáadáa lódodo a máa gbàgbọ́ ti dání ẹrẹ́ ó ti túbà ọlọ́run ló sì ní ọlọ́run lọ́sẹ̀ bọ́tẹ́ ẹ̀ ní tọ́lá dàwọ́ ń bẹ lára rẹ̀ a sì mọ bá mọ bó ṣe lọ sí. ànábìlẹ̀ ni ẹnì kankan ò ní wà lìjẹ́ náà pẹ̀lú òun ta ló ń tọ̀ ọ̀hún ẹni tí nǹkan tánú òkan náà lẹ́ẹ̀mejì ṣebí yíyú yíyú yíyú náà lè ní ìpọ́sẹ̀sì ni ẹ tún èyí tó tún kílẹ̀ wọn tó tún ilé ìdí tó bá tún ṣe rẹ̀ níìsín. tí ẹ ti bá ti balabala bẹ̀yẹ nìyẹn tí ẹ ti bá nìyẹn kọ́ máa rán bẹ́yẹ tí ó máa rán láyé ẹ nìyẹn. ẹ má gbọ́ ni kọ́mọ́tì kọ́mọ́tì ìfọ́ ni ẹ̀yin mẹ́yin lọ́nà ìsìn ẹ̀yin ẹ̀yin adìẹ sẹ̀ǹpẹ́yìn kan so lábẹ́ lábẹ́ lábẹ́ fífẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run ọmọ yadé tó lè dà láyé abẹ́ ẹ̀kọ́ ni tí wọ́n bá tọ́ ẹgbẹ́ wọn bá fi abẹ́ adìẹ tó bá dọ̀ ọmọ bọ́jà kòkọ́ bọ́jà bo òun náà tó lè máa pa ọmọ òun adìẹ kan so ó lè pa ọmọ lè yẹ ẹyin mẹ́wàá tí ó lè pa mẹ́wàá iná fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ó lè fi wo mẹ́wẹ̀ wá tí òní kankan òní kú mbẹ́ ó sì yẹ kú di ó lè kú wọ́n mọ̀kù ju mẹ́jọ lọ ó lè kú mẹ́fà mẹ́fà ònú tó máa pa wọn lọ láyé ń tiẹ̀ ńgbà wọn bá kàn gbá kó kí wọn pa wọn lẹ́ẹ̀kan náà ònú tó máa pa wọn lọ ẹ̀ẹ́yìn yẹn tọ́bẹ̀ ilé bọ́ọ̀lẹ̀ pó ọ̀tọ̀ nìyẹn àǹfààní kan náà tẹ̀ lè rí ni pé bọ́yá ẹ lè rí kó kẹ́ẹ̀dín jẹ tán ẹjẹ tán lẹ́ẹ̀kan náà kálùmáre tiẹ̀ díẹ̀ mí lára ẹ̀ ìyẹ́ di òde wọ̀ báyé ọmọ nìyẹn ṣe rí nìyẹn má jẹ́ kó sán ayé ẹ̀ má jẹ́ kó má jẹ́ kó sán. wọ́n ní ẹ̀yẹ mítíntín lẹ́gbẹ̀ẹ́ àwo gbẹ̀gìrì ẹnu nù ẹ máa jẹ́ ń lọ bójú bá pọ̀ kọ́ wà ń bẹ̀ kò ní kú kò ní tọ́lọ́kàn náà hùn. ní wọ́n tún ti ń ka ọ̀rọ̀ débẹ̀ wọ́n tún máa rántí pé a ah, a ah, má jẹ́ ọ sọ́wọ́ rẹ̀ sẹ́yìn mọ́jọ tọwọ́ rẹ̀ sẹ̀ máa sọ̀ra máa sọ̀ra máa sọ̀ra ẹni ọ̀tọ̀wọ́ ẹsẹ̀ kọ́mọ wá foríjì tí e kú tí e kú torí wọn ọ̀sọ́ fún pẹ́ẹ́tì foríjì kò rí àkọọ́lẹ̀ ọkàlẹ̀ máa gẹ̀ẹ́sì. lakin ìdánadánná ilé ibi àìní sẹ́rì tábà fojú sẹ́rí àwò àkàmúnà alẹ́ ìhádà àkàmúnà alẹ́ ìhádà kò tọ́ka pẹ̀lú pé ó ni ẹ̀ náà báyìí ntọ́ yẹ kẹ́ nà ní báyìí pẹ́ ntọ́ yẹ kẹ́ nà lẹ́kọ̀ọ́ yẹ lẹ́kọ̀ọ́ kakókò mẹ́ ẹ̀ mọ́ pa ká mọ́ pàdé mọ́ ẹ̀ kakó lẹ̀ wọlé anari hafu bíi agbọ̀rọ̀ sànú ẹ̀ lójú sẹ̀ríyà kàmá kọ́lẹ̀ aṣọ wájà la ọba àlejòlá sọ iná sọ́tù nù ayatu asaniyatu wasani fajili dukula wahidi minihuma. الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة نعم ولا تأخذ بهما رأفة في دين الله إن كنتم إن كنتم إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد أذابهما طائفة من المؤمنين الثانية ọlọ́ni onísìnà lóbìnrin wàsáni onísìnà lọ́kùnrin fagilèdó kò làwà èdè mẹ́nẹ́ ọmọmi àtàjálidàtì ẹ̀nà àwọn méjèèjì ẹ̀nà àwọn ọlọ́gọ́rùn-ún bílálà bílálà méjèèjì ẹ̀gẹ̀rẹ̀ ọlọ́gọ́rùn-ún bílálà. fún wa. wọ̀látá oṣùkún bí ìmọ̀ ráfà ẹ gbọ́dọ̀ jẹ́ àánú ọgbà yín mú ẹ mọ̀ kan ọlọ́run lọ sí àánú ní fáìlù ọlọ́run sí àánú ní fáìlù ọlọ́run sí àánú ní kan ni ẹ mọ̀ jẹ́ ọ̀rá yín mú o bí ìmọ̀ pẹ̀lú àwọn fi dí nílà níbi ẹ̀sìn ọlọ́run wọn lọ́lọ́run sọ pé fi kọ́dárì là kọ́dọ̀ pé ẹ mọ̀ jẹ́ kí àánú ọgbà yín mú bí kádàrà tó ọlọ́run ò fi kọba yín sọ kádàrà ń bẹ mọ́ kádàrà abútián kọ́ ma kò sí tọ́ka yín sẹ́yìn lẹ́kọ́ ni jẹ ìyàtọ̀ yẹ kọ́ jẹ. fíìlì nìlà yìí ló pè kò pé fíìlì kọ́sá nìlà. Hmm. ni wọ́tọ̀ ọba tí ì o gbọ́dọ̀ máa fi tẹni tó ti rọ́ọ̀lù tọ́lọ̀ ń wá padà sàánú rẹ̀ tó ti túbá táyé padà wá ń da mọ̀ ẹ̀ mẹ́yèsí sampo gbèsè bí ebi náà ṣe báyìí náà ṣe báyìí ebi náà láyé wọ́n ti mú padà ìyẹn ó ṣe sampo ìsìlànká nìyẹn ìsìlànká nìyẹn. ó ti yọ ìgbálẹ̀. wọ́n lè gbàbẹ̀ kọ́ orí ẹ fọ́dánù òun gbàbẹ̀ pẹ̀lú àánú ọlọ́run àánú ọlọ́run lè bá ó túbọ̀ mórí bọ́ ibi tó yọ̀ ló gbà yẹ kò mẹ́ni pé kíwọ́ náà wá fi àmọ́mọ́ gbàbẹ̀ kọ́ wá kọ́mọ́ dàntàn tiẹ̀ ìsìlànká nìyẹn sẹ̀ríà ní tí wọ́n bá fi nǹkan kan ṣèyàn wọ́n ní agbẹ̀san lápèjúwe èèyàn sánìkan ládàá lórí àbọ̀sà lọ́wọ́ ẹ má géèyàn níka ẹgẹ́ ká tiẹ̀ náà yẹ kó máa mọ̀ ní ẹgẹ́ ńká àmọ́ tó bá mọ̀ ọ́n mọ̀ ṣeléṣe ní àwọn ibì kan lára bí orí bí ikùn bí ibi nǹkan ọmọbìnrin bí egun tán sẹ́ríà ni ẹ mọ̀ pé ẹ ṣe ti yín torí tí tóun tí yẹ tóun sí ọba pa ohun tọ̀hún tẹ́yìn bá pẹ́ sí tiẹ̀ ó lè gbàbẹ̀ lọ gbogbo àyíká kàálẹ̀ yẹn lè mọ̀ nìyẹn lè gbàbẹ̀ lọ ẹ mọ́ gbẹ̀sán ntí ẹ ṣe ni pé ṣe ẹ díyà bẹ̀ ni ẹ jẹ́ ó le ẹ kí ẹ kọ́ díyà kátà kọ́ díyà ẹni ó ṣe ẹ jẹ́ kí ti díyà bẹ̀ ó le fóun àmọ́ ẹ má sọ pé ẹ̀yin lè pa ẹ wo nǹkan mẹ́ẹ̀ kò ṣe kọ́pì bẹ́ẹ̀ nìkan ṣe kan ẹni tó sì ṣe náà gbọ́dọ̀ máa fi ṣe yànnà pé wò ó òní máa gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ rí alihamudulilayi òní náà tó wò yí o wọ́n á sọ fún pé kò dáa fún yín àfa kò dáa fún yín kẹ́ máa fi yẹn ṣe yànnà kò dáa fún yín ẹ máa rántí sunkún ẹ tó ń pé ẹ̀yìn ayé ti yín ó lé ọwọ́ ń dánsìn ti jẹ́ pé bọ́lọ́mbà bọ̀ láṣìírí mọ́tò rẹ̀ láṣìírí o aha tó bá ti bọ̀ láṣìírí máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ o gbọ́dọ̀ ṣe ganagana juma aláyọ̀ ọ̀nà tí n tó ṣe lánàá o pé ẹjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfa kan sì gbé máìkì bọ́nu ní gbangba gbangba ẹ sọ fáwọn yẹn yí pé sinna ń ti tọ́ ẹsẹ̀ ni ẹ ti tọ́ ẹsẹ̀ ni ṣùgbọ́n ṣe wọ́n mọ̀ yí pé ẹlòmíì lè ṣe yẹn lọ́lọ́ máa fi láìkì ẹ̀ ah. ẹ̀yin nọ tọ́ lọ́ máa láìkì ọgbọ́n ṣèbí ṣèbí ara ẹni tó ṣe tọ́yẹ́ pé ńgbà tó dẹ̀ tún lo láìfù lọ ìyẹn ìsẹ̀mí so ó tún wá dáa jàn tí ò ṣe lọ no àsọpẹ́kẹ́ ilẹ̀ ọ́ o but o lè máa wo yẹ kó má fi sọ̀rọ̀ ewu nǹkan mẹ́yẹn gbogbo àwọn ọ̀dọ́ tí mẹ́mẹ́ ìjọ náà sí ọba tí wọ́n jẹ́ báwọn. wọ́n ní inú àyà tí a kà lọ àǹfààní tá a rí nìyẹn wọ́n ní àdìsí kan wọ́n bẹ́ẹ̀ nù wọ́n bẹ́ẹ̀ nù forty three seventy five ní nọ́mbà àdìsí yẹn wọ́n ní anabi ní akilo lè dáwé àìhá ti àsàrà tàhún ìlà hududa anabi ní akilo akilo ẹ̀ máa mójú kó lè dáwé ti táwọn èèyàn ńlá bá ṣe mistake ẹ má tiriti wọn ẹ má àmọ́là wọn bí èèyàn yẹpẹrẹ nípa ìbáwí ìlà hududa àmọ́ pé sẹ́rí pé hadùbá ni sẹ́rí àbá ni ẹ má jẹ́ ó yàtọ̀ o torí ń tọ́pọ̀ àwọn ẹni ìṣáájú rẹ̀ nìyẹn o tí ọmọ olùsí ọ̀daràn tí wọ́n gba hadùlá rẹ̀ ọmọ èèyàn ńlá ọ̀daràn wọ́n daṣọ bó o torí bó súnmọ́ wọn. ọ̀nà ìfilẹ̀ gbogbo ẹ̀ kásìlè máa sọ. So ẹ̀jẹ̀ ń já mi ń bẹ̀ ẹ̀ ń bá ní wọ́n tó ń ṣe dáadáa tó mú tiẹ̀ pé ẹ̀rí kan àgbáyọ sí bàbá yẹn ìyá òun ẹ̀jẹ̀ ń tẹnu mọ́ àjẹni sólè sọmọ tiẹ̀ ẹ̀gbọ́n kan sẹ́ríà ọ̀kan yẹn o àmọ́tẹ́pẹ́ nǹkan mi ìbá ni ẹbí ayé àǹfààní mi ìtàtún rí ń bẹ̀ nù ayé àtàkàtàn yẹn ó ní wípé ìsìbáàtú mọ́rítẹ́bà min maratibil iman bil qadar ọlọ́run balikọ́lá tó fi ipò kan rinlẹ̀ nínú àwọn ipò tí kádàrá ní tí kádàrá ní tí kagbà kádàrá gbọ́ níjàre àwọn ipò tí kagbà kádàrá gbọ́ tó ní kí ni ipò náà òun náà ni màsíhà ẹ jẹ́ ká gba kádàrá ẹ jẹ́ ká ní ìmánì pẹ̀lú kádàrá ọlọ́run lórí màsíyà yìí pé ntí jẹ́ kádàrá ọlọ́run ntí ntọ́lọ́run bá fẹ́ ní jẹ bẹ́ẹ̀ òpin jàmá ń gbọ́ ìyẹn ni pé bẹ́ẹ̀ bá rí ẹnìkan ẹ gbà pé bọ́ba alékè ọlá sí kọ́ fún un ntòsí fẹ́ fún nìyẹn. pé gbogbo ntí ń jẹ́dá ọlọ́run pátá anala ta'ala kò ní sáà jẹ̀mí àyíbáàdì gbogbo wa ìpátá lọ́lọ́run ló sí ara ẹ̀ fún bẹ́ẹ̀mi ṣe rí bó ṣe fẹ́ ni bàbá ìmáàmù ni bẹ́ẹ̀ ṣe fẹ́ ni bọ́lọ̀ ṣe fẹ́ ni àwọn akpẹ́ bọ́lẹ̀ ní nkálẹ̀ yìí bọ́lọ̀ ṣe fẹ́ ni ntí èèyàn ó dáná ni pé kò wá mọ́ gba màsíà ọlọ́run lára ẹni kejì rẹ kò mọ́ gba pé bọ́lọ̀ ṣe fẹ́ ló ṣe yẹ wàhálà nìyẹn òun kò ṣe rẹ bẹ́ẹ̀ èmi pẹ́bọ́lẹ́ tí mo máa sọ̀rọ̀ ẹ̀ tẹ́ntì ò bá mà ń lójókòó a máa ń gbà o ilé kéwù náà jọ kó a lọ. sọgbọ́. wọn ò sì mú a lọ́pọ̀ òun lọ ilé kéwù lọ́tọ̀ èmi lọ lọ́tọ̀ abápàdé ilé kéwù. mo ti máa ń sọ̀rọ̀ láì máa yé ìgbà fún àwọn akẹ́kọ̀ọ́ ńgbà tí da ńlọkọ da fún. ẹgbẹ́ mo sì ń ṣe ńlọkọ da fún pé ọmọ da pé ọmọ rí sẹ́ni kéwù ńlọkọ da fún. àmúgbọ́dọ̀ kẹ́mi ọlọ́yà mi ìyá wá ń bí jàre fe máa diju fèmí díjú tó bá di ibi kẹ́ni káfẹ́ yàn jẹ yóò máa kó ń lẹ́gbọ̀n lé kí ó pé agbéni ẹni báyìí bọ́ ni pé ìyọ́n ti ọjẹ́ yà kálukú sí mọ̀ pé ti ọjẹ́ yà tó tọ́ jẹ́nẹ́rálì ìfẹ́ kéèyàn jẹ́ jẹ àwọn tó já búrò mi ah òun ti ọjẹ́ yà wọ́n ṣùgbọ́n àwọn òdi bíi ti tọ́lọ́ ń gbọ́lá dé ìbí náà yà á pè wá báyìí báyìí báyìí báyìí yóò sì yanjú ẹ̀ mo sọ fún yín bí tẹ́ bá gbàgbé ẹ́ iléyà kí mo ní mo gbà lọ rẹ̀ ẹnu ya ńlá sọ ní iléyà méjì ló mo ya sọ lọ́dún tó lọ báyìí ó tún dilé yá mi mo tún wọ̀ ọ́ lọ lé lọ́dún kejì mo ní láyé lùlá lọ́hùn kárí jàre jàbáríkà gbogbo àwọn tí àjọ bí akọ̀ náà ti lé èkó wọn ó sì wá aṣọ ọdún àjọpàdé lóko èmi sì ní gínígíní yìí lé ké mọ wà ọlọ́run ti sànú tiẹ̀ aṣọ ńláńláńlá ni àwọn aṣọ olówó ńláńlá lọ́lọ́run máa pé kí mo sì lọ́ọ́ bá gbé kan fún mi ó sì gbé fún mi mo sì bu ọrùn akásí mọ́kọ́ fúra mi ṣe yẹ kí n tó jáde inú ilé pé ni mo bu ọrùn yìí ní ìsìn o wọ́n sì bọ́yá ó ti náà ni o máa sọ mo ní ẹ bá mọ̀ mi wò dáadáa yóò mọ̀ pé mo tọrọ aṣọ yìí ni torí bàtà tí mo wọ̀ sí ọba mú ẹ máa rọwọ́ aṣọ yìí kọ́yẹ́kọ́yẹ́ kú bàtà tí ó wọ̀ rèé mọ̀lẹ́bí dunu yọ̀ lọ yídì kálukú ń sàmì ni ah tájútájú mọ̀ ń lẹ́ ẹni tó gbèrò bó ma nígbà ilẹ̀ tó gbèrò bó táyọ̀ róbó ni wọ́n pè mí tájú méjì ní mi ládùúgbò tí a ní àkófò ẹ̀gbọ́n tí bàbá yìí gangan ní tájú tí a ń jẹ tájú kejì ṣùgbọ́n màmá wa àgbà tí wọ́n bí bàbá wa màmá súnà tàdá làwọn ń tà àwọn ní tájú tàdá èmi ní tájú róbó mo ma fi báyà mi mo ma báyà mi kiri ọjà mo kiri dàgbà ní o mo kiri gende. tọ́jọ́ ẹ̀ẹ́ mo kiri géńdé. ìwọ tó lónìí báyà kiri. ẹ lọ ń gbọ́n mo bá máa mi kiri dàgbà ní. kí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní bá kankan lọ yídì ń dẹ́ẹ̀dẹ́ mo sọ̀rọ̀ mọ́tò náà fún yín rí pé ájì ni bàbá yìí wá ájì àkọ́kọ́ tọ́kọ́ lọ ńlọ́wà ni máa ń lọ rèé kí ń lé máa ń lọ kí àwọn ìyàwó rẹ̀ sílé èmi tagbé ní ń bì lọ kí mo dé sango mo bọ́ lẹ̀ máa fẹ́ rìn dé àná aláró tí tí máa lọ lé rẹ̀ ní bá bọ́ sí lọ́kàn pé ọkùnrin tí ń lo dáǹsì tó lọ mọ́kà yìí wọ ọlọ́run ọ̀dọ́ píjọ́ọ̀tì ló bá wọn gbà náà ní píjọ́ọ̀tì wà nípò jíìbù sìn tó bá dé bá ara píjọ́ọ̀tì fún máa ń fọkàn ṣàdúrà bí nígbàgbé láíláí bá ara píjọ́ọ̀tì fọkùnrin tó wá ti dé èmi ò dẹ̀ tí gun kẹ̀kẹ́ jọ yẹn nígbà tí ó píjọ́ọ̀tì àjọ àjọra ni. Allahu akbar gbàmà si ọlọ́run lára èkejì ẹ ìyẹn ó jù ọ lọ ìwọ ló jù lọ ẹ̀hẹ́n sọ́kọ̀ ọmọ àbẹ alọ́lọ́run ló ń fẹ́ bẹ́ẹ̀ fún tó bá ti lè ń kórìíra rẹ̀ ó kórìíra ọba tó ṣe fún nìyẹn òsì dára nìyẹn ṣé ngbà mọ̀ ń sọ̀rọ̀ ní ìsìn sí ọjà sọpẹ́. alhamdulillah. kí máa bínú njọ náà kí máa kó tiẹ̀ lọ́wọ́ ńjọ́ náà kó ti lo káyàrá rẹ̀ mọ́ tèmi àbí yà ẹ̀ nù ṣé ìràwọ̀ ni. kò ní ọmọ ṣe kọ́ máa lé tó tí fẹ́ ní ìkejì ẹ̀wọ̀n òkú mo máa kó wọn kò bí dakọ́ mi jíṣẹ́. gbà pé wọ́n kó kò fi wọn ni kó tí wọ́n bá tọ́lọ̀ máa kó oore èèyàn náà ọ̀tá èèyàn wà láàyè òjìṣẹ́. wọn ò bíire. ọ̀tá rẹ wà láàyè òjìṣẹ́. bí ṣe kó forí rìn débẹ̀. àìlè ní sùnú ṣe wà ń bẹ ẹ bá mú tí ẹ kọ́ ni wà kàkà àbùkù lásán. wọ́n béèrè kwẹ́sàn kan lọ́wọ́ bàbá ní tí bàbá fi dáhùn ọkọ̀ jẹ́ òye ẹ̀dá lórí ọ̀rọ̀ yìí bí n sáré sọ kẹ́ni tó débẹ̀ wọ́n ní tẹ́nìkan bá pé tọ́ba bí léèrè pé téèyàn bá mutí sóun lè mutí èyí tẹ́tí bá mọ̀ sí ọlọ́ngbọ́ kíláwì á ní kára ọlọ́dún ìjọba mutí àbí táwì kọ́ ni ń wá ìpè kára ọlọ́run ló jẹ́ kí kọ́lọ́n ti kọ́ fún un torí pé ìmọ̀ gbọ́rọ̀ kìí sí lórí wọn à ń bẹ ní kinní ni o àti ìdójú ọ̀rọ̀ ni o èṣù kankan kọ́ o ọlọ́run bọ́lọ́n ti fẹ́ fún ni ẹ ó fèsù sẹ́bà ó ní wọn á ní ọsọ fún yàn pé ń wáyé pé kádàrá ọ̀nà jẹ́ kó wọn ó máa ṣe ti ọ̀dà ń sìn ó mì pé ẹ̀sà bò sí ìhun nu tẹ̀ bá ń bù àti pé kí ni ẹsẹ̀ tó ń wáyé pé ń tọkọ fóun lòun ṣe kí lẹ́sẹ̀ òun bàbá ní ẹ̀ta ló ń pè é ó sì mọ̀ pé wọ́n sì mọ̀ pé ó yẹ kí tiẹ̀ ó dáa tọ́lọ́mùbá ní ké dáa fún yàn fọ́júlù ọlọ́ni ọ́fíìsà jùlọ ni tí ẹ tọkọ mọ́ ọ tọkọ mọ́ ọ láyé rẹ ló ń lòun kò sí kọ́ sàkóso rẹ rárá nígbà pé ntúbùn ṣe wá rí sẹ́wọ̀n pé ó yẹ kó lọ́wọ́ ó sì mọ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n kọ́ lẹ́tọ̀ọ́ sí náà ntọkọ fún ọ ní pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ntọ da ọ ntọ wù láti fi ọ ṣe ní fi ọ ṣeun bọ bọ tí wọn ti máa mutí láyé tiẹ̀ nìyẹn ìwọ ni ọba nújẹ́ lọ́dọ̀ rẹ̀ pé ìwọ lọ́hùn ah nbẹ wọ̀ lọ da eléyìí náà tí o mu tí mẹ́jẹ̀ mi ló mu tí mọ̀ ẹ máa gbé kádàrà ẹ máa gbé kádàrà bú lọ́rùn pé ẹyin kádàrà níjọ olùsí sọ́ba yẹn o ẹjẹ́ ó débi nǹkan mi o kò ní gbé kádàrà gbọ́n bẹ́ẹ̀ yẹn o. láàfin kọrin kan ń jẹta kọ́ ń jẹta ẹ ti gbàgbé. akramakallah. wọ́n ní gíní kan fílẹ̀ ìsìyáni Allah takulu ma'ali ìsìyáni rọ̀bí ọgọ́ gáfìrún sọ̀dọ́kútà walakin gọ́ọ̀fìrún bí màsí àti sọ̀dọ́kútà walakin gọ́ọ̀fìrún bí màsí àti. ẹni tó pé ẹni tó di ẹsẹ̀ mú tí wọ́n sọ pé rọ̀bí yà gáfìrù pé ọlọ́run bá gáfìrù ni òkúrọ̀ sọ̀dákìtà òdodo lọ́sọ̀ àmọ́ lọ́run ọba rẹ sọ pé bí màsí àti ni o bí màsí àti tó bá wù ní wọ́n forí jìn o tó bá wù ní o kò sí dandan fún o ọ̀rọ̀bùkà rọ̀sákú kàmá huwa wàlímúlá tó sáàdé kò fi hímá bisẹ̀wìyàtì fàlímúlá tó sáàdé fi hímá bisẹ̀wìyàtì. ṣé bọ́bá rẹ̀ kan náà yìí ẹ bọ́bá rasaku ni àbí rasaku pẹ́rẹ́ yìí sẹ́kẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni <laughs> wàlímúlá tó sáàdé kò fi hímá bisẹ̀wìyàtì ó ṣe wá dájọ́ bá ń bá kan náà ń bẹ̀ kọ́lọ́hún pẹ́rẹ́ náà sáàkù kò jókòó kọ́ mọ́ ṣiṣẹ́ kankan kò gbé rasaku lọ́lọ́run mm-hmm. eh, ẹ ò ní jáde nínú yàrá rasaku lọ́lọ́run. alua ni ó kù sí ni ó kù sí alua. wàlámù tẹ̀rí dọ́. àlà ànàhù bìrìsìkì kàfàlà nàfùsàhù. aha ìkúnlẹ̀ wàlámù yẹ kí fún lè kúnlẹ̀ bìjánà tí. لكل ولم يكف لكل بجنتي بني ọlọ́run bá rẹ ti wá larí sí kùbọ̀rùn yìí pé gbogbo tó ń dá àti èèyàn ni àti ẹranko ni àti n lè sọ̀rọ̀ àti n ò lè sọ̀rọ̀ n lè rìn n ò lè rìn olóhùn ọmọ bọ̀ wá ìsì ń bọ̀ wá ni. àwọn afáàsọ fún wa yìí pé kànákànná tó bá yí ẹyin yóò máa sábàlẹ̀ títí yóò fi pamọ́ tó bá lè pamọ́ yóò bá ọmọ rẹ̀ ní funfun gbò ọ̀pọ̀ báyìí funfun méjì náà ni ó pa náà ló yé yóò bá funfun gbò orí fún báyìí yóò sá lọ ni pé a dúdú lòun kílẹ̀ yìí wọ́n yóò sá lọ ni kò ní débẹ̀ mọ́ ta ni ń fọmọ tí ó fi kú. Wow. màlẹ́kà lọ́rọ̀ wọn ràn ọmọ lóúnjẹ kó bímọ ń dàgbà ní dúdú ọmọ wa rárá ọmọ tí ó fi akẹnu funfun ọrùn rẹ̀ yẹ bí funfun ṣe rí ní gbogbo àyè ta ni òjì ó kú àìmọye bímọ kalẹ̀ tí tí a kú lójú ọmọ òde kú ta nìyẹn bí ṣe ń bẹnu yẹn ní bẹnu ẹranko náà Rabbul alamin ọlọ́run ní ìṣèjẹsẹ̀ mú fine ń wọ̀ wá jí báyẹn tẹ́kọ́lọ́ ń la ìjẹ́ ìmúbọ̀rùn wàá gbọ́ o wàlámú. wàlámú tẹ́rìdọ̀ ilá. ń bọ̀ kó tó kábẹ̀ yẹn. wàlámú yẹ kí fún lè. wàlámú yẹ kí fún lè kó lè ju ìjà náà ti. ọlọ́run wàá sọ pé gbogbo ẹni tó ń dá yìí pátá ẹ wà lè jẹun náà kọsọ bẹ́ẹ̀ o ọlẹ́yin kan ẹ wà lè àwa kan wà lè jẹ́nà àwọn kan wọ̀ ná àwa ní iṣẹ́ àlìjẹ́nà rè iṣẹ́ iná rè àwa mẹ́ni tí ó wọ̀ bẹ̀ àmẹ́ni tí ò ní wọ̀ kọ́lọ́wọ́ ká àmẹ́ni tí ò ní wọ ìjà nàmọ̀. ولم ترد إلا سعي فيما كفيته ọ arákùnrin ọgbà kọmọ ṣiṣẹ́ níbi máa kò fi ìtawù ibi tí wọ́n ti tó ẹ tí wọ́n ní kọmọ wùlẹ̀ dààmú àjò ẹ àbọ̀ àtọ́ ọjọ́kòó lẹ́kọ̀ọ́ mọ́ ṣiṣẹ́ wọ́n sì ní ọmọ wulẹ̀ dààmú o lè mọ́ dààmú wà á jẹun gbogbo ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ ibi ọ̀pá kù. èyí tí wọ́n á sọ pé wọn ò yọ̀ǹda wọn ò sí wọn ò ní yọ̀ǹda rẹ̀ lọ́ra ká mọ̀ àbí ní ọlọ́gbẹ́jú lẹ́jàre wà í máa dà. ma kullifuhu min wazifatin. iṣẹ́ tí wọ́n sọ pé ẹni tí ó bá sí òní wàlìjẹ́ náà. wọ́n á ṣiṣẹ́ fàdìjẹ́ nà ní ìyẹn ló méjìlá tó ṣe yìí à ń lo kádàrà pé ni gafuru rahim ni. ẹ̀rí gan. wọ́n ní Masiya ọlọ́run àwọn ọkùnrin ẹ̀jẹ̀ ní yí gbogbo nǹkan ni kàn bọ̀tí a ní rest a ní ṣe ìtìmọ́dìkù lé lórí ìyànjú wa pé dandan abatugba báyìí ó gbọ́dọ̀ rí báyìí ẹ ti di yahudi nìyẹn náà ni wọn fi ń lè sinmi tí wọn fi kú láyé wọn yahudi ò lè sinmi ẹwọn ó dẹ̀dá abẹ́ yẹn àwọn ọlọ́run sà wọn kalẹ̀ pé kọ́lé máa wúlò fáwa ni àìsinmi tí wọ́n ní gbádùn tiwa ní ìsìn ìgbẹ́ ẹwo bíi tí ẹwo bíi tí gbé mi ilé dẹ́nsìn pẹ̀lú tí mò ń lò yìí kọ́mọ́ àṣìwò eléyìí àrùn àti mélòó máa lò tí ó fi kárí gbogbo àrí àmọ́ ní ìsìn pẹ̀lú pé wọn agbéwájú ní ìsìn bọ́ra ń sọ̀rọ̀ gbogbo yín gbọ́ ẹ̀ tọ́lọ̀ ń dà fún un wọ́n tún ti ronú omi nísìn wọ́n tún ti ronú omi tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wò ní sẹ́mi tí wọ́n kú kò ní ìdíkẹ́ yìí máa rò pé ah àwọn kiri yẹn ti lọ wọ́n ti lọ jù wá lọ àwa mùsùlùmí ah nbọ ní wọn lọ jù ọ lọ sẹ́nu fìtínà ń gbé lọ jù ẹ lọ sọfẹ́ fìtínà láyé rẹ. sọ̀dọ́ kò lè tó bẹ́ẹ̀ yẹn lọ́n tó lọ́n dáhùn fún nìyẹn àwọn òsì lọ́hùn á sì bá dà ní ìsìn yẹn wò ẹni láti jẹ́ sáré ẹni ìsìn ọlọ́run lọ́mọ yé ẹni tẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè débi ẹni kan bẹ tí ní dákọ rẹ̀ tí wá ti kọjá àbí aago mẹ́rin ní ìsìn so ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ ẹ mọ tẹ́ bàbá sọ ẹ mọ iná sùúrù sí ni. o ti di firi. ẹ àgbà fáàsì ni àmọ́ ẹ àjáfàgbà rẹ̀ ọ̀pọ̀lọ́ náà bẹ yẹn yóò dó sùúrù ní ìsìn ni tí ó dó sùúrù. nǹkan yan. ẹ wọn fún mi rẹ nìkan jò ní wọn ní yìí máa sọ fún wa pé yóò dasẹ dúró ó sì lùsẹ tó pọ wọn yà dasẹ dúró pé ẹ̀yin tẹ́ bá lè lọ bí iṣẹ́ ẹ máa lọ ẹ̀hún tòun ẹ má lè ti hun táwọn ètò o ẹ mọ̀ sí wàá bá ń sọ̀rọ̀ láti kọjá méjìlá o bí mo sọ̀rọ̀ ọmọ wọn ní ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ wọn ní yóò léyìn bí ẹ lájà ni gbọ́dọ̀ ṣe dáa nù ẹ̀yin kọ́ bá pé dandan ẹ̀yin náà gbọ́dọ̀ lagi òun náà gbọ́dọ̀ ah, ah tuntun bó ṣe ṣe tiẹ̀ náà lọ́lọ́run kó nǹkan fún rẹ́gẹ́dẹ́ yìí. Allahu akbar. wọ́n ló yẹn wọ́n ló yẹn tọ́lọ́run fún lẹ́yìn lọ́la bàkàrà àgbọ̀lá rẹ̀ kejì ẹ̀ mọ̀dàmú mọ̀dàmú jiyàn yóò kà sọ orí tó yẹ kó jẹ́ tiẹ̀ di tó jìnnà sí ọ̀padà ni hmm. lọ́sí tó bá ti ń lé tí ó yẹ kó lé wọ́n á ní màsíà ọlọ́run mẹ́rin ni mẹ́rin wáyé aribaaw baba abúlé sẹ́yìn mi sọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ wà ní ẹlẹ́mu ẹlẹ́kejì kìtàbà ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin khaliku alákọ̀ọ́kọ́ ilimu ẹlẹ́kẹjì kitaba ẹlẹ́kẹta masiya ẹlẹ́kẹrin khaliku wọ́n ní ẹnìkan bá sọ ó ní ilimu kitaba tumọ̀lánà masiya tuhu. ilimu kitaba tumọ̀lánà masiya tuhu. ilimu kitaba tumọ̀lánà masiya tuhu ilimu kitabatu maulana mashiatuhu wa khalikuhu wa huwa ijadun wa tekiwinu wàhálíkù wàhúwà ìjádùn wàtẹ́kíwínú. ìlímù kìtà bàtúmọ̀ lànà màsí àtò. ìlímù kìtà bàtúmọ̀ lànà màsí wa wàhálíkù wàhúwà wa wàtẹ́kíwínú. wàhálíkù wàhúwà ìjádùn wàtẹ́kíwínú. mẹ́rin ló di mọ̀ sí ọlọ́run elimu ẹgbà pé tí nǹkan bá ń dún bì kan ọba yìí nímọ̀ pẹ̀lú ẹ̀ alimọ̀ bì yìí ọmọ tí ń ṣẹlẹ̀ yẹn o ẹ̀yin lẹ́ ń ṣẹjọ́ dá pé kíní kan ọ̀tọ́ sẹ́nìkan ọlọ́mọ bí ó tọ́ sí kó tó gbé lọ́bẹ̀ o ó nímọ̀ sí o kìtáàbà ọ̀dẹ̀ ti kọ́ọ̀lẹ̀ kìtáàbà ìmẹ̀lá kọ́ọ̀lẹ̀ ni ẹ̀ lè yí mọ́ lọ ẹ̀ lè gbà mọ́ lọ kìtáàbà tó mọ̀ lánàá ni tu masíyàtù. kitabatu maulana mashiatuhu. màsíyà rẹ̀ dẹ̀ ní ibi ọ̀fẹ́ sí nìyẹn ẹ̀yin lẹ́ máa wò pé ẹ̀ kò yẹ lọ bẹ̀ yẹn because kò ní máa lò ẹ̀yin lẹ́ máa ó ní màsí kínní yẹn before ó sì mẹ́ńtọ́ kọ́ fún ó sì kọ́ lẹ̀ màsíyà rẹ̀ kẹrẹ́ ńgbà tí ó bá sì tó fẹ́ ni ẹni akọ́fún ò lè rí lánàá tẹ́kọ̀ ní bá ní yóò tó kàn lọ́wọ́ gbogbo yanjú ẹ̀ kò lè gbọ́ kàn lọ́wọ́ lánàá wàkálíkùú ẹlẹ́kẹ̀ẹ́ni bẹ́ẹ̀ wàkálíkùú wá wà ìjà dùn wà tẹ́kíwé náà wàkálíkùú wá wà ìjà dùn wà tẹ́kíwé náà ẹlẹ́kẹ̀ẹ́ni ni kálíkùú kọ́ wá sọ ní bíbẹ́ kálíkùú kọ́ wá sọ ní bíbẹ́ ìyẹn ni ìjáàdù ìjáàdù ẹ̀yin onísọ́rífù látara wàjádà lọ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tí ó ní kankan lára hmm. etí àbíbu agége ọmọ bàbá etí olùkùnà ń bẹ̀rì wọ́n sì ru ìmọ̀lérí wọ́n ru kò wọ́n ò sì kéde fún lórí kọ́ wọ́n mọ̀ ń bẹ̀ ni bọ̀ tí olódo lòun wà láìkọ̀ mọ́ o ọwọ́n á tú àṣìyá rẹ̀ nípa kọ́fẹ́ máa takò ẹ̀sìn àṣìyí bá tú. mọ̀sọ̀rọ̀ kan ní jẹ́ njẹ́ òní tí mo ń sọ̀rọ̀ nípa lọ mú ní àdìsí tó fi ń kọ̀ndẹ́mù àdìsí Bukhari kọ́ọ̀tàlà ó ń lọ fi kọ̀tàlà tú kọ́ọ̀tàlà wọ́n wá ń sọ lánàá fún mi pé ọ̀kan náà máa kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ wa ní dáwà pé tìdá yìí ni wọ́n bọ́ sí ni wọ́n ní wá ń sọ lánàá wípé àbíjọ́ ní màá fi kọ́ tálà tú kọ̀ tálà ọmọ yẹn ọ̀dẹ̀ sí mi gbàdá ń sọ o mo lè sọ fún yín jò yín pé ibtida yìí mọ̀ ntí ntí ọmọ yẹn pé ibtida yìí mọ̀ àbí ìsọ bẹ́ẹ̀ àdánlájì sàmọ́ sọ fún wa mí báyìí. ní mo bá jájà sí bẹ́ẹ̀ ti ẹni jáde pé wọn ò mọ sọ́rí fò ẹ̀ òun ò mọ òun ò mọ wọn máa mọ̀ ń bẹ̀ bọ̀tí ọlọ́run sọ ọlá fún bàbá ádámọ̀ ẹ̀ ṣùgbọ́n lùlù ní òun mọ̀ ń ta fa àwọn ṣe fọlọ́hún tẹ́ fi ọmọ yìí sanwó lẹ́sàn-án wọ́n bẹ̀rù nẹ́ẹ̀tì o ẹ bá fẹ́ wò èbó ló fi kọ́ pé ẹ̀sìn tí bàbá táàfà àwọn sí fọlọ́hún tó yẹ pé n tó fi sẹ̀sán fún rè ọlọ́run wa mú ọlọ́run mú kọ́ ọlọ́run gbàdúrà tí a ní ẹ mọ bàbá mo ní adúpẹ́ ní òní ọ̀pẹ́ pé ọlọ́run pé ọ dárọ̀ yìí lẹ̀ ntí gbogbo táwọn ò tí táàbà tí mọ̀ bọ̀rọ̀ ọlọ́run wa fi á kíákíá ìní nìyẹn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run ó jẹ́ ọ̀tá ẹ̀sìn ọlọ́run wà á jẹ́ ó yanjú tí ó ẹ̀ bá yanjú ìbàjẹ́ wàhálà bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ẹ̀dì kí máa sọ kí nìkan fún yín lé ní ẹ̀dì máa wọ́ ilẹ̀ àyà ṣàlà kó tó má rí bẹ́ẹ̀ tí ìránù bá jẹ́ pé a ní ń lò á jẹ́ pé àwọn musasirikun àwọn àwọn arabi àwọn àwọn Amẹ́ríkà kankan yẹn àwọn ọ̀tá ẹ̀sìn bẹ́ẹ̀ tó pé àwọn musasikuna àwọn lẹ́ntẹ́ pé wọ́n yìí sí mùsùlùmí tí wọ́n wá kéwú. ibẹ̀ yẹn yọ ẹ pẹ̀lẹ́ ẹ ní ṣubú láíláí. àmín. ọlọ́run ti fi nu ṣíṣubú yín kan dànù nìyẹn bọ́yọ̀ kàdà ní ìbá jẹ́yàn mọ́lẹ̀ báwọn tẹ́ pé káàlì dáàdì dé bẹ́ẹ̀ máa ń gbè ní àmọ́ ń gbọ́ ọlọ́run wá pé ó káùntì máa wá sí hmm. ìwọ àga tèmi ọ̀sà sẹ́ẹ̀ máa ń yẹ fún díẹ̀. àbí ah. ìdíjálẹ̀ tíntínní. kò jù bá ń lọ kò tí kú dànù nìyẹn tọ́lọ́hún ó sẹ́ ṣùgbọ́n yọba yẹn ka fáfá rẹ̀ àwọn afá yẹn sọ bẹ́ẹ̀ kí là ń sọ náà jàre. àwọn tí wọn amusasiku yẹn amusasiku náà yẹn wọn yẹ ṣe mùsùlùmí wọn á ké wa ìbàjẹ́ ah. wọn ké tinú tó dé tíra tí wọ́n kọ gbogbo ẹ̀ lánà fẹ́lẹ́fẹ́lẹ́ sẹ́mọ̀ pé etí afẹ́ fi lọ́dà lóhùn yà kàn fẹ́ sèyàn kíákíá ni lẹ́yìn àwẹ̀ lógbó ọlọ́hùn màá sọ fún yín sọ fún yín tó bá ti sábà fẹ́ ṣe àwa nà fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ gbọ́ bá ń lọ̀rọ̀ kìí ṣe orí tí wọ́n ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ à tí wọ́n ti ti fẹ́ wo Islam àmọ́ kò ṣe é wo mo rántí àyà kan lórí ìró ni mo sì fẹ́ bú ẹ̀rín jáde ẹ̀ torí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ń bà mí inú jẹ́ tẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n gbọ̀ yá ni ìjẹ́ ìbànújẹ́ mọ́ mọ́ arántí ayé à ń lé nìí máa bẹ́ bú ẹ̀rìn múlẹ̀ oyún mọ́ wa ń gbà múlùkà ọlọ́mọ ti sọ báyìí kalẹ̀ pé yuriduna liyutifi u nura láyé. yuriduna an yutifi u nura Allahi bi afwahihim. Ah, ah. wallahu mutimmu nurihi walau kariha al-kafirun. mo ń ṣe náfìlà lọ ni ọkọ̀ bọ̀ sí lẹ́mìí ni màá fẹ́ bọ̀ e, e, kí ló yẹ fẹ́ máa dùn à ìbọ̀dọ̀ níwọ̀n ò tó bẹ́ẹ̀ ó níwọ̀n ò tó bẹ́ẹ̀ wọ́n á fẹ́ wo wọ́n fẹ́ wo ẹ̀sìn wọ́n á fẹ́ wo ẹ̀sìn àbíbù ni wọ́n á rán àbíbù olódò ẹ̀yìn gbé àdúrà gbà olódò wàláhì kọ́ mọ kankan ọlọ́run jẹ́ ọlọ́run fún aláyè bàbá ti lọ bàbá dáadáa bàbá wa tí wọ́n ti dán bí wọ́n ti lọ bàbá rẹ̀ ni wọ́n àtúnfẹ́nu àbùkù kan wọn mọ́ wọ́n ti lọ́n tiwọn ẹ̀yìn ọmọ rí wọ́n sì fọmọ rí lẹ̀ sọ́bánù ń bẹ́ ńlẹ̀ mo sọnù kẹsẹ̀tì kan ní ẹ̀tẹ̀ rọ̀mùdánù lẹ́fún mo ní àmọ́ bóyá jínù àbáṣe ìtàn gangan ló bá yà á lò tó ebi àwọn kan sẹnu yàn yàn pé wọn ní ọmọ afáàmùrè ní ìsìn kan ẹnu tí wọn sì yẹn kan tó wọn gbẹnu jáde ń sìn sáré sẹ àkúrọmọ ní ìsìn kéèyàn fẹ́ Islam kórìí kò sí ti jẹ́ Buhari ibi ibi ibi ibi tá a ti wọ̀rọ̀ nìyẹn àwọn ọ̀gá wọn àbó rẹ̀ rà ni wọ́n kọ́kọ́ tọpọlé ẹ̀yìn àsọkù wọn ti dán ni àbó rẹ̀ rà ni wọ́n kọ́kọ́ tọpọlé pé àdìsí àbó rẹ̀ rà ọ̀dà ẹ má ìsìn má bú rẹ̀ kó nu àdìsí ó ti káàdì tí kò ń lẹ̀ ó ti ẹ̀ ti tán lẹ̀ ni mẹ́ta kú lẹ̀ mọ́ àbó rẹ̀ rà sọ́lọ́ fi tẹ́sí ṣe ẹ̀ ọkà àwọn aṣáájú gan dáa láyé àwọn aṣáájú umaru adé aláàánú ní ọ̀rọ̀ báyìí tá a má dì sọ́sọ́ ń pẹ́ abúlé rà bá náwó ló mọ̀ wọ́n rò ní ó sì jẹ́ pé gbogbo ń tàbá ń wá láyé ń pàdé sí i ṣé wà nìkan lọ́mọdé ayáyà níbi ni ah, ẹ kiri kan ọmọ kiri kan ọmọ ó ti da sọ lọ́ba sọ ó ti da èyí ló fi sàsọ mọ́ àyàfi tá a bá tún ẹlòmíì tó tọ́jẹ́ sáyidù pẹ̀lú rẹ o tó jẹ́rìí pé òtún pàdé sí i bí bẹ́ẹ̀ kọ́ ah, ah. gbé ọmọ eléyìí ọmọ kò sì sọ̀rọ̀ ńgbọ́ àsìkò ọ̀rọ̀ ò tí ì tó básìkò ọ̀rọ̀ tí ì tó àìsọ̀rọ̀ ọlọ́run kò fún wa lọ́rọ̀ sọ básìkò ọ̀rọ̀ bá tún fẹ́ dà bọ́ sọ̀rọ̀ ọlọ́run fúnra máa bọ́ sọ̀rọ̀ kò sì dá kò sọ àwọn abilé rẹ̀ wọ́n ní ọ̀dà náà ta ló ń bẹ pẹ̀lú rẹ̀ ńjọ́ tí ànábì ń sọ̀rọ̀ yìí ah bùrẹ̀ bá gbókè òkè ọba ronú lọ ọlẹ́nìkan ẹlẹ́bọjá ni ẹni tó dáa kọ yìí bí kéèyàn máa gbé bàdàn bí kéèyàn máa gbé màdúwùrì bíbó ẹ pé gánà gánà ni gánà ah, ìjọba ní ti ń sọ̀rọ̀ àlééfà ní kò ṣe ṣé ni kéèkù oyún àdébẹ̀ ẹ lọ kó ràkúnmí tàbí kaba ń kúrú jọ máa gbé mi ẹ lọ sọ ẹ lọ bó ń tẹ ẹ tẹ̀lé ẹ tẹ̀lé olóhùn níbi kí wọ́n bá yín lọ ẹ̀yin náà ni ẹ lọ wọ́n bá kó ń sẹ́jíjọ́ náà wọ́n yí dọ̀dọ̀ ń tì wọ́n kì í tán kankan

abẹ́ ọba àlekí gbogbo tí a máa fẹ́ jọba tí a máa fẹ́ wẹ̀sìn wa má fi àṣẹ sìn. amina. wọ́n agbára rẹ̀. umoru ọ̀lẹ́mí àti fisẹ̀ sìn bọ́tí umoru ní ẹ̀mí àti dáàbò bẹ̀ sìn pé kọ́ pé wọ́n fẹ́ máa fẹ́ gbé nǹkan tí ìsàlẹ̀ ẹ̀sìn wọlé wọn ò kò sì ní umoru ò ní ara ni o kò ìwọ́n fẹ́ fisẹ̀ sìn bọ́tí ele ele ṣùgbọ́n gẹ́gẹ́ ọmọ ìdẹ́yìn àbí máa ń rí nìyẹn tó bá ti ń ta tó bá ti ń tanú tó ń tanu ń sìn tẹ́ pé òun sì yẹ́rìyẹ́rì lẹ́nu ara yóò mọ̀ fura sí ẹ̀ hmm. ẹ̀gbọ́n bí yorùbá máa ń fajá wọn ní o ti tẹ́ndì. ó lóun ọ̀rọ̀ kúrò sí yẹ̀rì tóun. nẹ́bàdé kí lè bá bọ̀ ọ̀nà tó báyìí báyìí ló wí o àbúrò ìdáwà bọ́ta pé àsìkò ọ̀rọ̀ tó. kò sí báwọn dọ́nà o kàmọ́tò gbà torí ọ̀rọ̀ àdìsí la fẹ́ sọ o n tí o bá sí mbẹ́ àgbọ̀dọ̀ fi kún o ó ní ẹ máa sọ pé àbúrera àbúrera ebi ijọ́ tí ànábì ń bẹ láyé gbogbo yín lẹ ní ọ̀pọ̀ yín lẹ ní sẹ́mi tẹ́ ẹ máa lọ ẹ ń tọ́ lóko ń lo oko ẹ ń lọ bí òun ń lọ bí o èmi náà ní kàkàtí mọ̀ jókòó tì lọ́sàá tòru ìṣe á ní ma gbóhùn tó bá sọ láyé yín má sọ̀rọ̀ kí pé ń bo ti rí ọ̀rọ̀ ni a fẹ́ wọ́n àkọ́kọ́ mú àbúrò rẹ̀ rà wọ́n rí pé yẹn o kò work wọ́n fẹ́ ká lọ tiẹ̀ gbé lódìdí gbogbo ẹni tí ẹ tẹ fún ńláńlá lẹ̀ tá a fẹ́ fi ṣètò náà ọlọ́run ní yíwọ́ tán lọ́wọ́ yín níjẹta ẹgbó kalẹ̀ lánàá bẹ́ẹ̀ ẹgbó kalẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run bá wà lè kí ọlọ́ba ni ẹ̀rọ owó fún yín wọ́n ti sọ pẹ́lẹ́ mi tó ti mọ́ jà lónìí ìsìn ọlọ́run ní jẹ́ kó wọ́ tán lápò yìí ẹ fẹ́ kíyà ọ jẹ ẹ̀sìn ọlọ́run ọmọ iye tó ti fi tó ti fẹ́ nu bàjẹ́ lọ ṣùgbọ́n káwa náà sì dá lóhùn kọ́mọ́ jẹ́ kọ́rọ̀ pẹ́pẹ́ ibi tó lò làwa náà gbé lò làwa náà lọ lò ló sì dàsó yìí thirty minutes one fifty thousand ṣé yóò ní jókòó jẹ́ ẹ̀yin lẹ́ni a máa jókòó jẹ́ pé ibẹ̀ gangan ni ká lọ yìí àdẹ̀bùyàn ẹnu tí òye láwọn fi hàn àtàrà yìí náà bẹ́yìn ṣe jẹ́ nìyẹn ọba àdìkẹ́ ló fún o la hawla wala quwata. wọ́n ní kò sí rẹpẹtẹ ń bẹ níbi pé ká mọ yàtọ̀ fúnra wa ọ̀rọ̀ míì láti fẹ́ sọ o nú ayé yìí náà wọ́n ní kò sí rẹpẹtẹ ń bẹ bí kárẹ́ nìkan ní múmìnì kárẹ́ nìkan ní káfìrì akama bẹ lọn kọlọmọsa wa ye kafiri ni wọn ni b'o ni baasi dun baba baba wa Uthaymin tí wọ́n kọ tírà yìí àwọn ni wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní wà láwọ́lá ìmánu lamuyuraf kọ́bùlì kọ́bù àwọn lamuyuraf kọ́bùlì kúfúrì tí ìbá sọlá ìmánu àbá tí máa burú ti ń bẹ fún kúfúrì ẹ gbọ́ kàmá anáwó láwọ́lá alẹ́hálẹ́wò máa òrí falẹ̀ márùrù tí ọba sí dídùn àbá tí mọ àǹfààní ti ń bẹ fún kúfúrì kíkorò ẹ̀rí ọlọ́run hàn wa ní túní túní zauk àwọn wa ní zauk ó ní taste tá a bá fi tó dùn síbẹ̀ yóò sọ fún wa pé ó dùn làkàyè ó gbé pé ó dùn tó bá korò àní ẹ̀ ẹ̀ lè korò kíkorò láfi mọ yìí dídùn ọlọ́run yàrá yìí tara wa mọ dáadáa. àmín mo ṣàdúrà kan fún jàmá ń jò ní mo tún níwọ̀n tí làkà yìí mi gbé màá tún sọ díẹ̀ nsìn ìpọ́lọ̀ mọ́jà mọ̀ tá àdúrà kan tá wàá ṣe fáwọn ará Madina ìní àwa náà wàá ṣe kọ́lọ́wọ́n bá ní ànábì ní gbogbo ẹ̀ ń bá gbógun tara Madina ọlọ́run bá ń yọ wọn bá ń pòórá wọn bí yọ̀ máa ń pòórá mara omi ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbọ́mi kalẹ̀ ńlẹ́ nìsín ẹ wá gbé ọlọ́tọ̀ ládélé nìsín ẹ lọ tra rẹ̀ ẹ gbé yọ sọ́tọ̀ báyìí ẹ wá gbómi lọ́tọ̀ bó tiẹ̀ kí yọ̀ wọ́n pọ̀ tó ẹ máa wo yọ ẹ máa wo mi tí wọ́n ti pín nǹkan mélòó ní bẹ́ẹ̀ ńlẹ̀ á ní méjì tí ẹ bá wá da iyọ̀ sómi wáyé ẹ tún rí yọ̀ mọ́ ẹni tí ọba mọ̀gbàtà ń da sí ọ̀tọ̀ wá dé tá pé nǹkan mélòó ní bẹ́ẹ̀ yóò pè á ah, omi ní bẹ́ẹ̀ ńlẹ̀ ẹ̀yin ẹ̀ sì dá ìpè báwọn sínú omi ah. kẹwàá pé kí ni nǹkan ó pè á omi àti ìpè tẹ́bá ti dayọ̀ sómi yẹn nìkan kò ń rí ọmọ lọ́tọ̀ omi ni wọ́n máa ń rí ìyẹn ni pé tọ́lọ́mùbá ti sọ ọ̀tẹ́ èèyàn báwọn kò ní í lè gbáyé láì rí ọ nìyẹn àyè pé kọ́ta ẹni ó kú ìṣàfẹ́ ló ń bẹ ọ̀tá ọ̀gbọ́dọ̀ kú tó bá tí kan bá kú mẹ́wàá òní ó dìde padà wọn ò ń kú táwọn ọlọ́run lọ sáré bẹ́ẹ̀ ó gbé ọmọ abẹ ni àmọ́ kọ́ mọ́ máa bẹ́ẹ̀ kọ́ máa bẹ kọ́ máa bẹ ọmọ bẹ gidi abẹ ọlọ́run balẹ̀ kí ọlọ́ba ni yóò ta wa. amina ami. àdéhùn la wá sí yẹn o àyàpè o ẹ máa fún ni tí ó o. Mm-hmm. ẹ máa ẹ gbẹ pé ọlọ́run ti ọlọ́run jẹ pé bí ọba gbáyé bí ọba bí orí ọkùnrin gbáyé ẹ máa ẹ máa jù sí i mm. ǹjẹ́ ó jẹ ọlọ́ba ní síbẹ̀. wọ́n ń tẹ̀wá sí pé imáni yàtọ̀ fún kúfúrì kò ní sí ìjì tí a dìgbà kò ní sí mọ̀ mo ní ọ̀gí gbogbo yẹn ti jẹ́ múmìnì kí náà fàdá wà àgbègbè yẹn jẹ́ káfìrì tani fẹ́ jẹ́ tani fẹ́ jẹ́ dá yín nu wọn gbẹ gbogbo yẹn náà káfìrì tani ṣé yọ máa pika tó ṣe tó náà ṣe ni àti yóò kó tó yóò pika kó tó náà wà lórí ẹ̀ so wọn tó wá rí bẹ́ẹ̀ yẹn àti pé ẹ má wù nǹkan kan tọ́lọ́ ń bá sí bá kan ẹ má wù sáì dààmú ó fẹ́ bẹ́ẹ̀ ni ó rí dẹni pẹ̀lú bí wòyìn bá lówó nísìnyí tá a fẹ́ máa kí ẹni tó bá fún yẹn lówó abẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ ni gbogbo yẹn kí ó lówó nìyẹn àmọ́ tá a bá lówó kálẹ̀ mi pa fi á ṣe ojúṣe wa torí má jẹ́ mu lọ́rọ̀ owó bàbá ní í ṣe mọ́ tọrọ ẹ̀ àwọn tí ò ní ọlọ́wọ́n bọ̀ àbọ̀ máa fún wọn lẹ́rọ̀ ò fún wọn lẹ́rọ̀ wọn ò rí bò mí ọlọ́wọ́n tẹ́ kákó ń bẹ̀ yẹn torí tí wọ́n ti wà ń bí tó fún ọ bí n ṣe jẹ́ ni ọlọ́wọ́n sànù wa o ọlọ́wọ́n kún wa o ọ̀rọ̀ kù lórí ayé yìí àmọ́ ẹjẹ́ akáyà mi kálẹ̀ bọ́sọ̀rí àyà mi ẹjẹ́ ajá mọ́mú yìí náà lọ́lé àyà mi àyà ọgọ thirty six sítẹ̀wá wàtàlá fún أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون نعم ọlọ́ni إنما يستجيب الذين يسمعون ولموتى يبعث أمله ثم إليه يرجعون إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون أها أتبع بالك يا الله oni innama yastajibu alladhina yasma'una innama yastajibu alladhina yasma'una ẹ wo innama èèyàn máa kẹ́kọ̀ọ́ innama táàmà sí àdáàtú àṣírí táàmà sí irinṣẹ́ tá a fi ń ṣe ọ̀rọ̀ ní píìtì lórí nǹkan kankan tá a bá fẹ́ ṣe ọ̀rọ̀ ní pé kọ̀kọ́ já orí nǹkan kankan ìnàmọ́lá lò. ìnàmálàlò wọ́n sì máa ń lo mọ́ àti ilá nígbà míì àmọ́ nígbà tó lọ ń lo ìnàmá yìí pọ̀ nínú Quran Karim ìnàmá ẹnumá yastajibu alladhina yasma'un alladhina yasma'una àwọn èèyàn tí ń gbọ́rọ̀ àwọn èèyàn tí ń gbọ́rọ̀ tí wọ́n sì ń gbà àwọn èèyàn tí ń gbà pọ́rọ̀ ni wo ànábì ń sọ àwọn lẹ́nu ẹni tí ó dáhùn ẹ gbọ́. àwọn afáà ní gbígbọ́ tí ọlọ́run wí mẹ́ẹ̀ samuel kọ búùlì ní wí kì í samuel idrak samuel idrak gbogbo ẹni tó gbọ́nà lónìí táwọn ní sẹ́ẹ̀dù wá gbogbo ẹni tó létí sí etí nìkan mú létí lọ pé wọ́n ní sẹ́ẹ̀dù ọ̀wá sílùú náà sì gbọ̀gbọ́ ẹni kó wọ́n wà. àmọ́ ẹni tó gbọ́ tó gbà ńlẹni tó ní lẹni tó ní samuel kabol gbígbọ́ gbígbà ọlọ́run wa lẹ́nu àwọn tí ń bá dá pé wọ́n gbọ́ràn ni wọ́n dáhùn ọlọ́run sì wá lẹ́ni tí dáhùn. àmín gbogbo ntọ́lọ́ ń pè wá sí tójúṣe pè wá sí tá a sì ní kápá àti ṣe ọlọ́njà lè ṣe. àmín. gbogbo ẹ̀yin tẹ́ pé lẹ́sìn ẹ̀ ìdọ́kọ ẹlẹ́à ọlọ́mbà ni yíyín padà kẹ́ dọ́kọ ẹlẹ́à kẹ́ ẹ ṣe ń rọrùn. àmín. ẹ̀yin tẹ́ pé lẹ́sìn lóbìnrin ẹ̀ tí ì ìjà ọlọ́run sì tún wá fún yín ní àǹfààní ńláńlá ẹ̀ tún yìí kò pa yín àìmọye wọ́n ti bá wọn ọ̀rọ̀ wọn ti kú ọdọ́ ọlọ́run bá wọn òkú ajá ta ni láǹfààní ẹ̀kú dọdún yìí ọlọ́run o báyìí rọ fún yín o. amina. ẹ̀yin ọkùnrin gbogbo ń tí ní kànábì tán ní kànábì ni a ṣe tẹ́ẹ̀sì lágbára rẹ̀ bí irun gbọ̀n tí ọ̀nà oní nǹkan kan kọ́ ọ máa ń fárùn gbọ̀n ní tún ná ọ lówó. tóró kéré tán yányán ọ̀sán àràbílẹ̀ èdè. lọ́sẹ̀. bó o sì ra bíléèdì ọ̀rọ̀ sẹ́. ó fi pa. yóò gbà yóò gbà ọ lówó yóò tún gbọ̀ ní táìm hmm. ó sì ń ni. pakiti mọlẹ kì í sáfà nìkan ní ń dá sí ẹ má fẹ́ wà lẹ́jọ́ nìkan ní ma ń dá sí i àkúwọ̀ tó o ní o tó o bá ní tó o sì fà níyàn pé tí n bá ní màá dá sí i o ti nírun gbọ̀n nù àmọ́ ní o tún á ní. Uh, ṣé dandan ni ṣé dandan ni ó ní ení ó tún á jìyà kó dá sí. filẹ̀ kóòmù kan ó lè lògbó lọ́dún mẹ́ta ìyá kan tiẹ̀ tún wà kégbélé lọ́dún yìí gan. ọlọ́dún máa ń fa kóòmù ní tẹ̀síìdì báyìí èyí tó fún mi ní ìdọ̀ta là ń lòdì sí àti lòdì sí ọkàlùkù mọ̀kà máa ń sọ títún máa ń sàkúrò ilẹ̀ mọ́tótó ni kò ní gbó yóò yẹ kó wá ń sáyé báyìí sáyé ní bí ngbọn ẹ bá dàbí ngbọn fúlàní yóò kó wá báyọ̀ pé bí ngbọn tí bàbá ìmọ̀mù lókè ọ̀fà ni yóò mú wá báyọ̀ pé kò tí ju tàwọn jẹ́nọ́sì náà lọ yóò mú wá. yóò mú wá o ó dàbí bíi ti lọ́sà sáká yóò mú wá. torí ọlọ́run amúni jamuni, babalá saka. àfihàn jẹ́ àfihàn. àbí. ìwúlẹ̀ àwọn ajá yìí ti lọ lójú ìyógun mọ́lá. kẹ̀rọ máa kọ́ mọ̀ láwù. asaka ní irùngbọ̀n kọ̀ọ̀kan jáde ni. Allahu Akbar. aladina yẹsi mauna àwọn tí wọn létí àgbọ́gbà àwọn ni wọn dáhùn ìyẹn gbọ́dọ̀ ń fi sànà bíi pé wo má yé yé dààmú ara rẹ sọ tiẹ̀ nìkan ni ẹ̀ ń bá létí ni ọ̀ dáhùn tí n bá ní ọ̀ dáhùn ni ọ̀ dáhùn ẹ bá kékeré bẹ́ẹ̀ kú kò ní dáhùn ó ní àǹdẹ̀yìn ẹgbọ́n nǹkan àǹdẹ̀yìn ṣé èbó ni ẹni ọ̀fọ̀lọ́ gangan bẹ̀rù àbí kọ́gbọ́kọ́gbà kí n tún máa ń dẹ́yìn wọn náà wọ́n tó wí yẹn à ń dẹ́yìn kò pé bílẹ̀ tí máa ń dẹ́yìn tí máa ń lọ ẹ̀yìn lẹ́yìn lẹ́yìn yẹn lọ. Hmm. fèbó lẹ̀ sọ sẹ́ńtẹ́ni ó ṣe ni kò lé tó bá wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ wọ́n ṣe ìjọ ẹ̀gbọ́n àti ẹ̀ náà nìyẹn ìsìn lọ́pàá àdìbẹ̀rù fún wọn yìí tí wọ́n bá ìwọ̀n bá ń kọ́kọ́ yọ ọ́ bọ̀ wọ́n yẹn àfà àfà jẹ́ ọyọ́ tàtán ẹ̀yẹ́ máa bí kọ́farun wọn rẹ̀ wọ́n náà jẹ́ tó bẹ́ẹ̀ wọ́n ah. náà tó bẹ́ẹ̀ èèyàn bá wọn. ọlọ́wọ́n ní wàlí mọ́ta. mọ́ta yẹ bẹ́ àtúhùmọ́lọ́. ثم إليه ثم إليه يرجعون ọlọ́run ní ẹ̀ máa wá gbọ́ wàlímọ́tà ẹ̀ bá sòun la o gbogbo òkú lòun ó jì gbogbo òkú lòun ó jì ẹ padà bọ̀ gbogbo yín ẹ lọ́tán ẹ padà wá súnmọ́ ilé yìí jẹ ọ̀dọ̀ òun nìkan ó sì kó wá ọ̀dọ̀ òun nìkan ni ó kó wá tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run jọ jẹ́ píjọ orí ni ó jẹ fáwa. amina. wọ́n dà ní ọlọ́run. àmín. thirty seven. وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون wọ́n ń béèrè àyà wọ́n ń béèrè àyà adẹ̀sọ fún wọn pé fihàn lọ́rùn lẹ̀ mọ̀jẹ̀ ọkọ ọlá ju ti àrùn ọlọ bá sì fẹ́ kọ́ ọlá o lè bá wọn wà àmọ́ ń gbẹ́ pẹ́ lọ́wọ́ bá lékè ọlá kì í ti pé ń bú ànábì. àwa ní ń jẹ́ agbọ̀ yé pé ìwọ̀n ni ó ṣe mọ́ tí ojúṣe rẹ nìkan ni ó ṣe bá sọ̀rọ̀ gbaníyànjú kò sì gbọ́ ẹnìkan ọ̀rọ̀ wàhálà báyàn fà filọ́rùn lẹ̀ ń ta kọ́ mọ̀ sí ọlọ́run fún nìyẹn nítorí o lè ṣe ojúkọ́ ọmọ bàbá ẹlọ́run ní kọ̀rọ̀ lọ kọ́lọ́run jẹ́ orí ọ̀wálẹ̀ kọ́lọ́run jẹ́ ọgbọ́ràn kọ́mọ̀sí lẹ́ni ìyá ọ̀tán bàbá ò lè jẹ ọmọ ńpa kó fi ṣe ọkọ ò lè jẹ ìyàwó ńpa kó fi ṣe àbí ọkọ sáyà àbọ̀mọ sí bàbá àbọ̀rẹ̀sọ̀rẹ̀ ọlọ́run ní fẹ́yàn fún ẹ̀ bẹ́ẹ̀ fi nǹkan kan bẹ́ẹ̀ fi fàáfàáfà tẹ́ fi tútútù ńjọba jẹun tẹ́ fi ń fà tán ń lọ́njọ́ náà ẹ bá máa fún ní àìmọye nǹkan jojúmọ́ ẹ yọ ọmọ pé yọ ọmọ torí yín ṣe ọmọ torí yín ṣe ẹjẹ ọjẹ ẹjẹ ń tẹ́ ń fọ́ tán tá a bá ti kọ́ mọ́ ń lọ nìyẹn àmọ́tẹ́kọ́ bá kọ́ mọ́ bẹ́ẹ̀ bá lò fún náà èèyàn máa ń lurú ẹ̀ dáadáa o tí sì máa ń wọ́ọ̀kì ẹ̀ tí sì máa ń wọ́ọ̀kì wọ́n ní ẹnìkan gbà tí ó pe àwọn èèyàn sẹ́sìn ẹni da dá iṣẹ́ dáwà táǹpẹ̀ ní tẹ̀bílígì yẹn tó dá sílẹ̀ bàbá tó dá sílẹ̀ wọ́n ní sísẹ́mù tó lò ní wípé ó ní owó lọ́wọ́ ńgbà náà ó ní owó lọ́wọ́ ńgbà náà ní ọba lọ gba àwọn èèyàn pé òun fẹ́ gbà wọn ṣiṣẹ́ wọ́n jọ dúnàdúrà yìí tí wọ́n mọ̀ gbà náà sì fara mọ́ ní ọba jókòó tí wọ́n látàárọ̀ yàrá bá ń sọ̀rọ̀ ọlọ́run bá ń sọ̀rọ̀ ọlọ́run bá ń sọ̀rọ̀ ọlọ́run wọ́n ní à ọjọ́ máa ń lọ iṣẹ́ tó o fẹ́ gbé fáwọn ẹjọ́ máa ń lọ pé ẹ̀sà jókòó n kò dúró lẹ oníṣẹ́ tó o fẹ́ gbé fún yín náà nù ṣíṣẹ́ tó ń kú lọ́la àhà oníbẹ̀ lọ́la àhà ó ti dà wọ́n bá dé owó sì jókòó yóò sì máa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run wí báyìí anábì ọlọ́run wí báyìí anábì wí tó sì ṣe títí títí owó atán owó bá tán lásán fún àǹtí pé tọ̀ iṣẹ́ tó ń fẹ́ gbà yẹn fún ó tán o ẹni iṣẹ́ ilé yìí aha èyí ò wá ṣe é filẹ̀ mọ́ àná ti wá gbà nù bọ́nà ti bẹ́ sí ayé nù àwọn ọmọ tó káwájú rẹ̀ ọmọ kaduna bá gbàṣẹ ọ wà lọ wá fìlà jọ yà dé fìlà yà dé wá fìlà bíi ogójì yà fi dé ilẹ̀ lọ bí ẹni pé àwọn tí wọ́n ní fìlà ń lọ tọ̀ ẹ má ti à ń bọ̀ wọ́n á dúpẹ́ à ah, bàbá yìí àwọn kan ní pọ̀ wọ́n ju èyí wọ́n lọ tọ̀ ni wọ́n wà dúpẹ́ máa retí àwọn àmàgbọ́rọ̀ lọ àwọn àgbẹ̀ ah n ti sọ yìí ò sí mọ́ máa gbọ́ o bí fìlà ṣe di pé èèyàn kún fìlà tún nìyẹn ẹ wá wò léde ní ìsìn ẹ wò bí títẹ tẹbílì ti dé láyé ní ìsìn bàbá àwọn bẹ́ẹ̀ sọ̀tẹ̀ nìyẹn èèyàn lè ẹ lè ẹ lè náwó láìsọ̀lẹ̀ kan yí pé má yóò fi kì yóò yá mọ̀rọ̀ ẹ bá fẹ́ kí ẹ̀sìn kó wà lára àwọn èèyàn tó bá lú lọ yóò máa nà yóò máa nà yóò máa nà yóò máa nà bàbá amúnigún ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n di àfa ńlá ńlá lónìí hùn ẹ̀bà ní alọ́jẹ́ lámúni yùn ẹ̀bà bí tata gbọ́ wọ́n ní bàbá ó fi àpò gàrí tì ní wọ́n sì sọ̀bẹ̀ ewédú kalẹ̀ kò ní pé ń bolo ti wá wọ́n sì ru ẹ̀bà kalẹ̀ gbáà ẹ̀bà tó lè mú mímu sáàmà kéw sáàmà mọ jẹ́wọ́jẹ́ máa kéw ọ̀hún yẹn sì dà àfa ẹ̀rí nǹkan ọlọ́njà náà oríṣi olóore ṣe o tọ́. Ah, ọlọ́run nígbà tí wọ́n béèrè àyà tá a wá sọ fún ọ pé wọ́n ní ó ṣe mọ́ ń tiẹ̀ wà kọ́ lú wọn ó tún wá sọ pé. lawla nuzila alayhi ayatun min rabbihi. láwùlá tí a mú wáyìí ẹ̀yin tẹ́ bá ti ṣe bàlágà jìnnà wọ́n ń pè láwùlá eléyìí ní adatu tahdid wọ́n máa ń fi halatu ọ̀ọ́ lam ọ̀ọ́ lam lamalefo hala ìyẹn ni wọ́n máa ń lò ní ìdárò pé ah ká sọ pé nǹkan báyìí sì lè ṣẹlẹ̀ ah ká sọ pé nǹkan báyìí lè happen wọ́n wà lélẹ̀ wọ́n wà lélẹ̀ anabi náà fẹ́ pé kó ń wà fún ọlọ́run ní ṣe wọ́n rí pé anabi ọ̀wà nání àwọn ọmọ wọ́n tún wá ba lẹ́rọ̀ wọ́n tún wá gbé wa lẹ́rọ̀ bí wọ́n ṣe mọ̀ wá gbé báwo náà nìyẹn tí wọ́n bá gbé nǹkan lélẹ̀ wa tí ọlọ́run ò fọ́n ní ṣe wọ́n á dùn lẹ́ pé rárá abọ́jà àfà níta wí kọ́hún àní pé ẹ̀yìn kìíní yìí náà kò tí ì burú jù má dáhùn má dáhùn èlé má dáhùn ẹ̀rọ ntí mo wà mo wà lórí ẹ̀ ah, wọ́n ní ìpín kọ́dọ̀ ń ṣe ah, káyà kan tiẹ̀ sì sọ̀kalẹ̀ báyìí abákan gbà ọgbọ́ náà ni kúlí sọ fún ọ pé iná ńlá àkọọ́dìrún alá ayọ́nà zèlà áyà. sọpọ́lọ́wọ́n bá rẹ kápá kó máa yà wá àmọ́ kò mú wá ó lè mú wá but kò mú wá. kò mú wá. bẹ́ẹ̀ bá gbà ẹ gbà bẹ́ẹ̀ bá gbà ẹ gbà ó lè mú wá but kò mú wá ọlọ́ni wàlákínà akẹ́sàrọ̀hún láyé ọ̀lẹ́mún. ọlọ́ni ṣùgbọ́pọ̀lọpọ̀ wọn wọn ò dákàmà wọn ò mọ nǹkankan àwọn afáà ní ikima ti ń bẹ́ ń ọ̀rọ̀ yìí ni pé kọ́tíò hadhali baabi wasadahu kọta hadhali baaba wasadahu ọlọ́run bá dínà ẹ̀ máa retí àyà òfin lè dínà ẹ̀ wọ́n gbé wá lélẹ̀ ọba nàbí ẹ sọ̀rọ̀ pé jókòó ẹ má dáa lóhùn wọ́n gba alẹ́ rọ̀ ọlọ́run náà gba alẹ́ rọ̀ pé mo lágbára bọ̀ tí mi ní í ṣe kápẹ́ yẹn lọ fẹ́ sọ̀rọ̀ yìí nísìnyí ẹ̀ máa ń tí èyàn ó fi parí ẹ̀ ọ ẹ̀ kárẹ̀ ọmọ yorùbá ni ọ yorùbá gidi nu tí ẹ pé ìyẹn bá lè ṣe nǹkan pé ẹ tó bẹ́ẹ̀ mi ṣe fún ọ bí n ṣe fún ọ. ọkà babalá ọkà babalá hmm. <laughs> àbí màmá sì ní ọkà hmm. màmá la. ojola asanmu àdàbí nìyẹn náà fẹ́ múra wọn sí wọn ni ah, kábàbàlà ah, ọlọ́run ló ń mú wa ǹjẹ́ bá ṣe é ṣe ah, wọ́n ní nínú àǹfààní tá a fẹ́ inú àyà yìí ó ní wípé tàànátàlì awùláyé mukazibin haisu ẹ̀tájú bí haza anan láàlá yunasula alayhaya àwọn wọ́n tàànátà wọ́n pin wọ́n fẹ́ pin ànábì lẹ́mì sẹ́nu pẹ́ni bá gbéjà wá tí kí ló ẹ sọ mbẹ ẹ sọ mbẹ gbogbo nta ní kan kápẹ́ntà owó náà rèé náà. ẹ dákun ẹ sọ torí ọlọ́run ẹ máa bọ̀ ńlẹ̀ lẹ́ẹ̀kájọ fún mara wa ń bíbáyìí. ọlọ́run fa ìgbà wa ọlọ́run wọlé iná yẹn fa ìgbà wa. àmín àmín. ẹ lẹ́nu iná kí ni a pọ̀ ju ẹ̀gbọ́n kan kéèké máa sọ̀rọ̀ bíi ní wọ́n pọ̀jù ju bẹ̀ ọdún ìlà àkọ́kọ́ wa lò ẹ dákọ̀ ẹgbà wọn láàyè jàre ẹja fúnmara lu ẹja fúnmara wa dáadáa ọlọ́run wọlé abá náà yá àfa ìgbẹ́ni kọ̀ọ̀kan wa nínú ilé wa níbi iṣẹ́ wa lórí ọrọ̀ ajé wa lórí iléeké wa lórí mímọ̀ wa òdodo la wá wá àwọn òkú ní hawo fún wa a sì ní sọ tó dùn mọ́ yàn nù ń bí àfi tó dùn mọ́ lọ́run ọba lẹ́kẹ́ lánìkan àtòjíṣẹ́ àtàwọn afáàsùn náà tùmọ́tò ti bẹ́ẹ̀ náà látó ń jókòó lé yàrá wa yìí ọlọ́run wọlé abẹ́ẹ̀ náà gbogbo bí ẹ bá wà láyé orí ọmọ wa yín káàkiri ni igi yẹn igi yẹn rọ kálí sàdúrà náà ni igi yẹn rọ kálí sàdúrà ni anabi sọnjọ kan anabi ní sánmà máa gbin anabi ní sánmà máa gbin kẹ anabi ní kẹlẹ wọn làwọn ọmọ anabi lẹrú orí ẹ lọ́pọ̀ ọwọ́ aṣọ yìí màlẹ́kà ti ń bẹ́ ń sámà tọ́lọ̀ ń da sámà ọwọ́ àfi júwe fún wọn kálí ma bó ṣe pọ̀ tó ọwọ́ á ní ilé ọlọ́run ti ń bẹ ní ọ̀gangan bíi kàábà wà ń ti sámà rẹ̀ ọwọ́ á ní sàbùrùnà alifa ẹgbẹẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ìní máa tàwáàfù tiẹ̀ ń pẹ̀lú ọjọ́ ọ̀tayé èyí kan wá tàwáàfù ẹ̀ kò tún tàwáàfù ẹ̀ mọ́ láyé táyé fún wa rẹ̀ dojúmọ́ ni wọ́n tàwáàfù ẹ̀ báwọn dojúmọ́ dojúmọ́ dojúmọ́ dojúmọ́ anabi ní sánmà máa rọ bí bàálù ṣe ẹ bá gun bàálù rí ẹgbẹ́ máa rọ tẹ́lá tẹ́lá gbàgbé ọmọ rọ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tó bá balance sánmà náà máa ń rọ báwọn torí pé ntí bẹ́lú yẹn ti pọ̀ jù àmọ́ kò gbọdọ̀ já kò lè já dúró síbẹ̀ ni ọlọ́run sọ pé ọlọ́run dúró síbẹ̀ kò lè yẹ sọmọtọ wa fi àṣẹ rẹ̀ gbé sẹmọ dúró tí gbogbo ẹrù ọwọ apá òun ni wàá ní gbé ọ̀rọ̀ tèmi àti tiẹ̀ ní òní lè gbé láti máa rẹ wa tún wá orí eku orí ẹja kó bá ní gbé ọba tó gbé gbogbo nǹkan ló ti gbé orí ẹja tó ń wá kí náà ara tó ń gbé náà tún ni. àbí. olóde kun yẹn lọ́dẹ̀já yẹn dìde ní ọkọ̀ tó máa ń pa nǹkan pọ̀ kó fi kó fẹ́ fi tẹ̀síwájú àti kó fẹ́ fi sọ́ra iṣẹ́ tí iṣẹ́ ti pọ̀ ju yẹn lọ tafsiri tá ń ká lọ yìí àwọn èèyàn kan bẹ́ẹ̀ ń bẹ̀ tá máa mẹ́nu bá ń bẹ̀ ẹ sọ ẹ ẹ nínú àti ìmọ̀sọ pé Allahu Akbar wọn yẹn máa ń ròyìn bọ́lá ọ̀sẹ̀ dábàrà tó bí ṣe ń lo agbára rẹ̀ lórí àwọn ẹ̀dá ẹ̀ ó ti pọ̀ ju bọ́ pọ̀ ju bẹ́ẹ̀ lọ òun bó ṣe gbé ó yí ọ máa nígbé ọlọ́run ó lànà ọlọ́run wọ́n ní inú àǹfààní àwọn àwọn àwọn tá a wí yìí wọ́n ta anata wọ́n ta anata wọ́n pin anabi lẹ́mìí wọ́n gbé wá lélè wọ́n wọ́n jẹ́ wọ́n tún alọ́gbẹ́ lọ́nà ẹ̀rọ sẹ́yìn pé ẹni tí n bá wá nǹkan lọ́dún èèyàn tó lò lágídí ta láàfún kò sì lè mú kò lè mú wa pé ayọ̀ ìjà ni pé à ẹ ọ yà ìjà gẹ́gẹ́ ni mo fẹ́ mo ní mi fún ẹ èyí mo dẹ̀ ní nǹkan mi fún ẹ tó a fẹ́ pín ẹ̀rẹ́ kí ni ó ṣe má bínú má bínú jọ ẹ̀gbọ́n má bínú àbúrò má bínú kò ní fi ọ́ lẹ̀ lọ́rùn lẹ̀ ọ́ ń ta anata rẹ̀ nìyẹn wọ́n ní ọlọ́run wá fi eléyìí kánṣu kánṣu rẹ̀ ó sì yẹ kí wọ́n mọ̀ yìí pé kánàbí wọ́n mọ̀ yìí pé kò lè ràn wọ́n kò lè ràn wọ́n kí wọ́n wá gbọ́ kò wà lè jọ láwọ sànù tiwa. wọ́n lábẹ́ àyà pé iná ńlá kọ́ dèrò àdá ayò náà síra àyà yẹn wọ́n ní wàá fi kúdìrà kúdìrà tún kà mí la tún wọ́n lè ní ìkápá tó pé yányán láyẹ̀ akọ̀wá sẹ́ omi rẹ̀ ajis gbogbo ntí jẹ́ ìran káàárẹ̀ kò dì mọ́ ìkápá ọlọ́run kò tán yányán likawli likawli lahi subhanahu wa tabaraka wa ta'ala onímọ̀nkánà lọ́hù liyu ojisa uminse infi samanwati wala fili aidi inahu kana aliman qadira wọ́n ní Ọlọ́run sọ nínú sọ́tù fàtìrì àyà 44 wípé kò ṣeéṣe kò tiẹ̀ lè ṣeéṣe ni liyu ojisa uminse kí nǹkan kan wá bọ́mọ́lọ́n lọ́wọ́ lára pé ipa ọlọ́run ọ̀ka kò sí nǹkan náà ẹ̀rí ẹ wú ọ̀nà tọ́lọ́ ń gbà mú wa etí ò lè bọ́mọ́ lọ́n lọ ní sẹ́yìn wọ́n wá lọ rè mú járí wá àrùfù járí kọ́ńbà lè dún ní wú wọ́n sọ pé lí ojísà wú sẹ́yìn wú ní ìbàjẹ́ ẹ̀yin tẹ́ ti ṣe ìrà tẹ́ ti kọ́ ìrà bò lí ojísà wú sẹ́yìn wú mọ̀fúlù bì í sẹ́yìn fáìlì àmọ́ wọ́n lọ rè mú mí nǹkan wá lọ́dọ̀ àwọn bàlágà wọ́n ní míwù yẹn ní àkádà ọ̀rọ̀ yìí pé ẹnì kankan kò lè bọ́ mọ́ lọ. mí ń sè pé kí ni tí nǹkan kan bá wà lápèjúwe nǹkan yẹn ò lè bọ́ mọ́ lọ́nà lọ́wọ́ nǹkan tó wà ń bẹ nínú tiẹ̀ náà ìtì ń bẹ nínú rẹ̀ ò tún lè bọ́ mọ́ lọ́nà lọ́wọ́ bí àwọn èèyàn ní ìsìn ọmọnìyàn ò lè bọ́ mọ́ lọ́wọ́ aràn àti tó bẹ nínú wa tó tún mí lọ́tọ̀ náà ò lè bọ́ mọ́ lọ́wọ́ sẹ́yìn pé alárànú tó náà tún lẹ́mìí jẹ lọ́tọ̀ abẹ́ ẹ̀sùn aràn rí bẹ́ẹ̀ bá dẹ̀ sùn rí ẹ̀rí aràn lẹ́rìí pé ó máa ń jó wèrèwèrè tí ó náà lẹ́mìí lára bí ọlọ́run ṣe mọ̀ yín un ló tún máa ràn tí ń bẹnu yín náà bó ṣe máa àwa èèyàn ló tún mọ ọmọ tí ń bẹnu ìyá obìnrin míì sèyí ẹ̀rí ó tún jẹ́ pé ó tún lọ mú wáyé nọ́kìrà ó tún lọ mú wáyé nọ́kìrà kálọ́lọ́run sọ pé líyò lẹ́ẹ̀ mọ́ńkánà mọ̀nkánà ẹ̀yin ajá náà sì ẹ̀ síbẹ̀ mọ́ ni. mọ̀ká mọ̀kánà Allahu li yu'jizahu min shay'in. tẹ́gbẹ́ mọ̀kánà Allahu li yu'jizahu min shay'in lọ́ba wí náà tẹ́tẹ́lẹ̀ tẹ́ni wínú yẹn lọ́dọ̀ àwọn afọ onímẹ̀sìn usuli fiki àwọn afọ onísùlù fiki wọ́n ní ìwà kí nǹkan wá ní nọ́kìrà kó dẹ̀ jẹ́ mufrad tùfídùlì umuma ọ̀ ń tọ́ka umuma náà ni pé gbogbo nǹkan ló ti kó sínú bẹ́ẹ̀ yẹn kani sẹ una ló wí kótó àtọ àtọ lọ mú mi ń wà mi ń sẹ yìí jama nǹkan kan bọ́ mọ́lọ́ lọ́wọ́ ìyá ń wòran lọ ni ha kíni kan ṣe bá kan nǹkan kan irọ́ ni kẹfẹ́ mú ni hmm. fi sàmàwáàtì ló pé gbogbo sánmà. wala fil ard. àti gbogbo lẹ́lẹ̀ ìnáwó kánà alíman kọ̀dìrà ọlọ́run ní gbogbo ẹ̀ ló mọ̀ ẹni kọ̀dí ìrọ̀ ipa àwọn sì ká balẹ̀ ilé ipa rẹ̀ ọ̀ka ń ti bẹnu ẹ̀dẹ̀ rẹ̀ tán abẹ́ ẹ̀kọ́ ni kọlọmọ fi ń tipa ò ní ká sínú ìjọba wa. àmín. nígbà gómìnà wa lọ́yọ̀ ṣe tì ń jò ní tó sọ̀rọ̀ kan kó lè mọ̀ pé òun ìsọlọ́hún ará Ọ̀yọ́ state wọ́n sì gbẹnu ẹ̀ sọ́hún Hmm. wọ́n sì gòdì gómìnà wọ́n sì ń ké kí ìlú pé gómìnà ó lè gómìnà gómìnà òun náà sì gbọ́dọ̀ pé ẹ lọ kó wọn òun náà gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀nà pé tó ipa àwọn òde bẹ́ẹ̀ ipa àwọn òdánú bẹ́ẹ̀ ẹnu di gómìnà ọ̀tán kò tó bá náà lọ ìbájẹ́ pé ẹni tó fẹ́ pé di gómìnà kó tó wọlé ọkọ̀ ti gbé ṣépè ó ti bú dáadáa ó ti bú yẹ ẹ́ ó dẹ̀ pé dìgó mi náà ọ̀nà pé ẹgbẹ̀lẹ́ ẹ̀wọ̀n èèyàn wá nìyẹn ẹgbẹ̀lẹ́ kò ní mọ̀ pé àwọn ọ̀tá àwọn ni ọlọ́run rí bẹ́yẹn o rárá o gbogbo ń tẹ́ bá sọ wú yẹ ọmọ kèèyàn fẹ́ mú ọ ni <laughs> ṣé máa ń wà ṣé máa ń wà akásẹ̀ ń jọ ọlọ́run bá dé àwọn tí ọba máa ń tọ́ fà wọ́n mọ̀ kánú rẹ̀ wọ́n kánú rẹ̀ pé ah ọlọ́run ah ìwọ ìwọ ọlọ́sìn mọ̀ pé hmm. ọlọ́mọdé àfáǹtì ọ̀dà o ó ní mà ìní ó sì tún kápá gómìnà wa ọlọ́mba ní bá wọn ṣe o ìrò pé ìrò pé àwọn òṣèlú ìrò pé ti padà abẹ́ ti padà bẹ́ ọlọ́run ọ̀wọ́ bá ní wọ́n ti padà bẹ́ wọ́n ti padà. ọ̀dà ọlọ́run jẹ́ ọlọ́run wa bá ní dẹ́rọ rẹ̀ àdúrà lásà ṣe ọlọ́run bá rẹ o gómìnà bá ní kọ́ máa ń ṣe aráàlú ọlọ́run kọ́ máa ń ṣe ọlọ́run ṣàánú wa ntí yẹn fẹ́ ọlọ́run jẹ́ wọ́n jẹ́ gómìnà lè ṣe jẹ́ gómìnà wa rí ntí yẹn ṣe la hawla wala quwata illa billah èèyàn báwọn wọn ní wòsí kankan tí ń bẹ nù kápá nù ìjọba ọlọ́run tọ́lọ́run ọba ò kápá wọn sì bá àwọn kan bẹ àwọn kan bẹ àbá pè wọn ní aládàáwò ẹládàáwò ni wọn ẹ̀yin náà gbọ́n tí wọ́n tí wọ́n ń sọ ẹ mọ̀ pé aládàáwò ni wọn. wọ́n ní ìkápá yìí tata ala bikuli shay fọwọ́ ala kuli shay kọ̀dí ìkápá tá a sọ yìí gbogbo nǹkan ló dì má lọ kò sí tí ò bá mú wọ́n ní wàlá tẹ́bọ̀ àsìkàmá bá àṣà mùtàkàlìmínà ìwọ má máa tọpinpin bí àwọn mùtàkàlìmínà sì ń tọpinpin o àwọn aládàáwò alimuta ame kuna alimuta náà ti una àwọn aládàáwò tí ó fẹ́ máa fẹ́ lọ́rọ̀ lọ́rùn ipe ṣé ìkápátọ́lọ̀ wa ń sọ yìí ṣé tata ala bìlì mumkini wàlíwájib wàlímustahil ni ṣé ìkápá ọlọ́run yìí ṣé gbogbo sẹ́nu mumkini ìyẹn ni pé ń tẹ́ pé kò rí bẹ́ẹ̀ síkàpọ̀ ọlọ́run tá à ń sọ yìí sẹ́nu èyí ò ní wàlíwájì àbídẹ́gbẹ́ dandan ní ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹgbọ́n nǹkan wọ́n gbà pé kẹ́yìn kan gbọ́dọ̀ rí dandan ọgbọ́dọ̀ rí bákan dandan tí wọ́n sì ráàyè máa yẹ nǹkan tí máa dandan tí ò dandan tó ti bẹ́ẹ̀ wọn ò ní gbà wàlímọ̀sẹ́yì àti ń pé kò tiẹ̀ lè ṣeé rárá tí ò lè possible it can possible. <laughs> wọ́n ní ṣé kàkà ọlọ́run tún dégbé yìí náà tí ẹ̀ bá wá mọ̀ wọ́n tẹ́ ẹ bá tètè dáhùn wọ́n fẹ́ wọ yín kọlọ lọ́hùn wọ́n fẹ́ wọ yín kọlọ lọ́hùn wọ́n ní àbíkọ́ yẹ pé ẹnu mú kínú wájibù nìkan yẹ kò débi mustahil wàlá wàlá kúlì ṣe ìkọ̀dìrú ọlọ́run sọ báwọn wọ́n làwọn gbọ́ wọ́n ní torí pé n táwọn rí ni pé ìkápá ọlọ́run ìgbà tí ó sọ pé gbogbo ẹ̀ ló wúrí gan ló wà wọ́n ló wá yọ làákà ìnìkan lẹ̀ hasọ akìlà dátà o wọ́n ní kò débi ìkápá ọlọ́run ò débi làákà yìí ẹ̀ẹ́ ntí làákà yìí bá fẹ́ ni yóò ṣe ẹgbọ́n kan falẹ́sà alẹ́hàbẹ̀kọ́ọ̀dẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ kápá làákà yìí àwọn àfáà ní wa hadha kalam batil wọ́n lọ́rọ̀ bulilé tó yẹ pé n tí a mìn ni pé innal akla wọ́n ní làákàyè dálà ọ̀tọ̀ka aláàánàláà láàyè kìdírù aláàánàbùsìhé làákàyè sọ fún wa pé ọlọ́run gangan fúnra rẹ̀ ọ̀ká pa ara rẹ̀ ọlọ́run gangan fúnra rẹ̀ gbogbo nǹkan ló ń kápá bọ̀tùkọ̀ ń gan ọ̀ká pa rẹ̀ lẹ́gbẹ́ ń bá fẹ́ ẹ tí ọba mọ̀ wọn mọ̀jẹ̀ wọn ó ti ọdún gbẹ. wọ́n ní eléyìí tààtìlù là tààtìlù là aṣèwàjálà ni wọ́n sọ pé ọlọ́run ipa ọlọ́run ọ̀ka nkankan ni wọ́n gba wọ́n gbà pé ọlọ́run ọba ò lè ṣe nkankan nìyẹn. wọ́n àbèrè kwẹ́sàn bú kan pé tẹ́ bá gbà pé ọlọ́run ti nǹkan ọ̀dà náà ọlọ́run ní ń pa sèédù ní ń pa amúrù sọ́lọ́run lè para rẹ̀ ẹ̀ sólè para rẹ̀ kọ́lọ́run náà kú tẹ́bá ní yá àṣẹ apárẹ̀ ẹ̀hán ipa rẹ̀ ọ̀ká bẹ̀yẹn nìyẹn ipa rẹ̀ ọ̀ká kọ́para ẹ̀ <laughs> ẹ̀sìn gbogbo ní ń pa ọkà wa kọ́pa ẹ̀yìn ọba gbá ńlọ́pa ọba àwo ńlọ́pa só lè para rẹ̀ ọmọ mi pé kọ̀ọ̀ká para rẹ̀ náà nìyẹn làákà ìlọ́dẹ̀ sọ báwọn fáwọn làákà ìtàwọn tẹ ní káwọn máa fi sọ̀rọ̀ ẹ̀sìn tó sọ báwọn pé kò sáà lè para ẹ̀ ẹ̀ ti máa ronú òdì nìyẹn falsafa fọlìjàwá àwọn afa lẹ́sìn rẹ̀ inna Allah subhanahu wa ta'ala asibata linafsi ili kamala ọlọ́run bá lékè ọlá fìrìnlẹ̀ fún rẹ̀ pé òun pé ó ní òun pé mẹ́ńkòlè wàjẹ́ gbogbo ọ̀nà ló sì gbà pé wàlẹ̀ ìlà kùnà kìsùn ẹ sì mọ̀ yí pé bẹ́yàn bá ń sẹ̀mí lọ ọwọ́ adẹ̀ kan náà ni ọba sẹ̀mí mọ́ kí ló ṣe ń jàmọ́ sáàpò lékun ni àbòdínkù ó lékun nìyẹn ó ti fi kàmáàlì rinlẹ̀ ṣé tó wá dínkù ni kò lè dínkù mọ́ àǹtí ò lè jẹ́ kú nìyẹn. falayimkin kọ̀rọ̀rùn wàhálà sọ àlùgẹ́rù wáàdì ìbéèrè tí ò lẹ́sẹ̀ lẹ̀ lílé yìí kò yẹ ká irú béèrè báyìí kò yẹ ká wàlá kí ni ṣùgbọ́n àwọn mutakallimin yuridunahu Ata yẹ́sìlú ìlà anakudirata látàtà alàbìrì mùsàlẹ̀ wọ́n wàá fà á lọ fà á lọ débi pé ìkápá ọlọ́run kò débi mustahil kò débẹ̀ yẹn kò débi tí ò lè apọ̀n kò lè fẹ́yàwó ń sìn mustahil nìkan ló ń fẹ́yàwó ẹ̀yin pa ayọ̀ kan náà nìyẹn ní òjò fẹ́ ǹtẹ́ ìwádìí lè ṣe yẹn ipa ayọ̀ kan náà nǹkan bá a ṣe máa ronú òdì nìyẹn mo sọ kí ni kan jò ní ní tẹ̀síìrì náà yìí pé ọlọ́mọdé àbọ̀wọ̀ wọn. tí wọ́n bá ara yàn mú ntọ́badé ọjọ́ ẹ bá pé oníkéwò léèyàn pé sókéwò ni sókéwò ẹ yí ẹ wọ́n lè lọ mú àwọn àdánwò kéwò àtẹ́tọ́jú kalẹ̀ wọ́n máa fi àlùkùránì ọlọ́run <laughs> wọ́n máa torí ẹ̀bọ̀ gbẹ̀mọ́ ọlọ́ àní kéwò ni ẹ kọ́ lọ ké sáwọn tí a mọ̀ ju lábá lọ wọ́n ẹ̀dẹ́sì lárúbáwá wọ́n ẹ̀dẹ́sì mùsùlùmí amusasilkun wọ́n ní kálí máa ọ̀rọ̀ yìí wọ́n ní seitan ńjọ kan yẹ́dá okùnrin sí ìyàwó àlùbá èṣù gbé àga rẹ̀ sórí orí òkun wàyúrísìlì jùnú dàhù gbogbo àwọn ogun ẹ̀bá wọn sí ayé lọ bí ṣe máa ń ṣe ojoojúmọ́ nìyẹn o yóò ràn wọn sọ́jà ayé lọ pé ẹ lọ bó ń bá tàwọn èèyàn jẹ́ lọ yòdìlú nànà àṣà ẹ̀rọ jù wọ́n nù. tí wọ́n wá dé tí wọ́n bá múrò dé fàìsà mọ́ta ábìdún lámúyẹ tẹ́rìsì bìdáríkà tẹ́lẹ̀ bá dé sọ pé bàbá kan ó lè kírun kú ìyá kan ó sin náà jìnnà àmọ́ ti kú pọ̀ láyé ìsọpẹ́ ẹ filẹ̀ ó ti kú jẹ nìyẹn. àmọ́ wá ìsà mọ́ta álímù tí wọ́n bá fún pé wọ́n á fún nírò pé àfa kan kú fàyínà wúyẹ fúráwò farahansẹ̀ bíi àsìmà inú rẹ̀ wà dùn gan pé yes ok ọmọ ẹ̀ wá wò yí pé kéfà tẹ fúráwù bí àdàlẹ̀ fari bí mọ́tìlì alimi ìdùnnú yìí ṣe pọ̀ tó báyìí tẹ́ bá gbọ́pọ̀ àfa àkú tẹ́ bẹ́ẹ̀ lé yíbọ́ lórí àga wọ́n abidu látẹ́kítẹ̀rí súbì yes ní kaiku abidu ẹ̀ níkàkùn kọ́lá ọlẹ́yìn ọmọ yìí ẹ̀ mọ kankan ó ní ilẹ̀ alima adoru adọ́rù mina àmìnàlẹ̀ abidi àwọn àfáà ni wọ́n máa bá tó ń jẹ́ adọ́rù aláyé àwọn àfáà ni máa hàn lé ma tó ń bá díjọ díjọ díjọ wọn lè túká yáwú abidu tó ń bá sọ abidu mẹ́wàá mọ́lẹ̀ wọn ò lè dára wọn tú àyẹ̀mọ́ yá abidu tó ń jẹ́ kó sin lọ́n bọ́ nù gànàmọ́ ẹni tó sin lọ́n tí ò kí ń wákàtí márùn tó tilẹ̀kùn mọ́ nínú yàrá tó ló ń wá lúwa ó sì lọ́nà débẹ̀ náà nìyẹn sí tèwé tí bàjẹ́ báyẹn. ó ti lè má dẹ àbókò lọ́nu gbó ń ń gbénu gbó ó ní kí ó má bàa báwọn èèyàn lẹ́sẹ̀ gbé ó kó dáadáa mọ ìmọ̀ mi ìwé dírábà tí dèdè ọ̀n rò pa kí ayé. ìsámátà èṣù ní àlẹ́ ábídù olùsílọ́hùn ìsámátà lámúyúfúkídù ìlànà fúsù tẹ́nì tí ń sílọ́ọ̀ bá ku ẹnìkankan ò rẹ̀ ju kó lùsì ara ẹ̀ lọ kò jù bá ń lọ wàlẹ̀ alimu tí onímọ̀ bá kú tufukidu wuli alẹ́ umma gbogbo àwọn alẹ́ umma ni wọ́n lù sí báwọn gbogbo àwọn àwùjọ ni wọ́n lù sí báwọn tó mọ̀ ká bá kú lọ́mọ ẹ ń ṣe ni pé àwọn ọ̀gbọ̀ye ọlọ́dà òun ó sì dánwò fún yín ẹ̀yin lẹ́mẹ̀ẹ́sì wà fúnra yín ó lè yàn mọ̀ pé ìsáyà ìtàdà tí ẹnìkan bá jẹ́ àfáà tí dẹ̀ ń fi ìmọ̀ rẹ̀ túnlẹ̀ ṣe àdáláwùbí àlè ọmọ ẹ̀ ń bọ́lọ́wọ́ tara rẹ̀ fi àwọn àlùmọ̀ mọ̀nà ẹ̀ mọ iye èsù ẹ̀ mọ iye okùn èsù tí máa tú lára wá àsìkò tá a fa kaba sí. èèyàn lè wá àsìjọ́ mi èèyàn wò pé sọ̀rọ̀ ọ̀hún gangan ni a fi ṣe wá àsì ni àbẹ́ tí a sọ̀rọ̀ ọ̀hún ni gẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ ti ṣẹlẹ̀ sí ọ. wọ́n ti sọ fún ọ pé kò tó bẹ́ẹ̀ yẹn bó ṣe ni bó ṣe ni ní láì mọ̀ orí láì mọ̀ ti ṣẹlẹ̀ sí ẹ wọ̀lẹ̀ Abidu fi masjidi yìí oníṣẹ́bẹ́ Abidu onímọ̀ọ́sì rẹ̀ ni ó wà tí ó mọ̀ sí lọ ńbẹ̀ oníkan ní ńbẹ̀ wàyí sí tún dọ̀rọ̀tún dọ̀rọ̀tún làkún mọ́sàlá bẹ́ẹ̀ bàbá gbọ́ ẹjẹ́ fún ní sambo, fún ní sampo bàbá ní kí wọ́n lọ dọ́dọ̀ ábìdù ẹ lọ bẹ́ẹ̀ kú ẹsẹ̀ wa dọ́dọ̀ ẹ̀ ti sí ìbéèrè náà lọ báyìí pé wọ́n dọ́dọ̀ ábìdù wọn kì tán wọ́n ti pé òní èṣù o wọ́n ti dọ̀yẹ́ wọ́n ti dèèyàn o béèyàn ni a múra o wọ́n ní aliyẹsẹ̀ tí wùlá o aṣọwàjà la anyẹ̀jẹ̀ alásàmọ́ wa ti wàlẹ̀ àìdọ̀ kúlà á fi bẹ́ẹ̀ dọ̀tí. ṣé ọlọ́run lè kó gbogbo sàn méjèèje àti ilẹ̀ méjèèje sínú ẹyin ẹyin adìẹ gbogbo sàn méjèèje kọ́pápọ̀ àtàgà bẹ̀ àti bukini kan bẹ̀ àtẹ̀yàn bẹ̀ ìhàn nínú ẹyin Eyi ò ní sí o ma lọ bí abidu abidu ní la láíláí ẹ̀yin rẹ̀ mà pé ẹ̀yin ní àkọ ayé àtọ̀run síbẹ̀ yá gbà á. ẹ̀yin tààtì náírà. ẹ̀yin tààtì náírà. onílá ẹ má ẹ má o kan ni o Onye Aliyekidiru aliyakidiru láwù an yẹ jiala saman waati wale aridọ fi bẹyi dọ̀tí ṣé Ọlọ́run lè kó ayé méje ọsàmà méje jẹ àti gbogbo ayé méje jẹ sínú ẹyin kan wọn yẹ sọtán ó ní nà ó lè ṣẹbẹ wọn ní wọn bẹ̀rẹ̀ wá ó lẹ́rìí òun ni pé innama amruhu isa arada shay'a an yaqula akẹ́ ọlọ́run mbẹ̀ ẹnu pé mo fẹ́ kọ́ wà mbẹ̀ náà ni ó dẹ̀ wà mbẹ̀ náà ká wú ká ó tún lè kéré sí bàbá wa òsè mí ní ẹfọ ọlọ́run lẹ̀ jẹ́jẹ́ kéle nísìmí ṣe bọ́mọ ẹ̀dẹ́ èèyàn nísìn bàbá ní ṣe bọ́mọ ẹ̀dẹ́ èèyàn nísìn ní ṣe agolo fún wa tí wọ́n sì ń di bàbá lẹ́rù sínú ẹ̀yìn abẹ́ ẹ̀ mọ̀ sẹ́tẹ̀ ń gbé káàkiri ayé sí ẹ̀wọ̀ ìjìnbẹ lórí ẹ̀ kí ni bẹ́ẹ̀ nù ẹ̀gán ẹtúpa lẹ kò sí kankan bẹ́ẹ̀ pépà kankan náà bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ ọmọ èèyàn ló ṣe yẹn o. kí ni ọlọ́run ò lè ṣe àwọn ò lè dá táàfin ní juwọ́ ju sẹ́lẹ̀ fún ẹ wo ẹjẹ́ adóńbì jẹ́dẹ́ níjàre ẹjẹ́ ká ṣàdúrà kẹ́tó máa lọ torí ẹ̀hù àdúrà abẹ́lẹ́ gbogbo ẹni tó wá sí wàásì lé ní àtẹ̀yìntẹ́ pé láti jẹ ta alẹ́ tí ń dá dáadáa wò tó fi dànà ọlọ́mọdé sẹ́lẹ̀ sọ lóore. amina. n ta fẹ́ sin náà ọlọ́run jó bójú lé lọ́n pàdé. ami. àpá fẹ́ taka mímọ̀ rárá ngbà tí o ti sọ̀rọ̀ ẹnìkan ò ẹnìkan ò dá sí jẹ́jẹ́ wa là ń sọ rọ́ọ̀lì kí a máa ti alọ́ kan wa so àmọ́ ngbà tó wá ń bẹ̀sìn jẹ́ àlè lọ́wọ́ ẹ wá ní òdodo ẹlẹ́fẹ́ kọ́ bọ́ọ̀ta gbàyè ọgbọ́ ẹ sì wá ń gbowó lẹ̀ oní twenty oní five thousand oní ten oní two oní hundred thousand lẹ́ẹ̀kan náà ẹ sì gbowó yìí kalẹ̀ ó wá dowó abilọ́mọ àlejò ọlá ibi ẹ ti mówó náà ọlọ́mọdé ò amina iṣẹ́ ń ṣe yín bani fabrika sí. ami. wọlá tubi ọlọ́run. ami. n ta fẹ́ ṣe náà gbanisẹ́ olóore fún wa. ami na. gbogbo àti máa ń wọ ọ̀rọ̀ náà la yé ọlọ́mọ kọlá da fún wa lórí rẹ̀. ami. wọlá tubi ọlọ́run. ami. ọlọ́run kọ́ a máa ṣe. ami na. báàsì ṣe tí ó fi da tí ó jẹ́ àtẹ́wádọ́ ọlọ́run olùmọ̀tà kọ́ wa bẹ́ẹ̀. ami na. wáyé tún ọlé ayé ṣe. ami. ọlọ́mọ tún jẹ́ ọba ayé jẹ́. ami. ọlọ́run nílé lóko lẹ́yìn òdi àtàwa ní àti nǹkan wa ní òun jẹ́ àríbànú jẹ́. àmín. wàlá tubi ọlọ́run wàlá kúnfẹ́ àkún la wàlá quwwata illa billah subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk